tẹ̀síwájú pẹ̀lú àlàyé tí a ń ṣe lórí àwọn ọ̀nà tí èyí ayẹyẹ àgbà tí wọ́n fi ń sí ọ̀rọ̀ náà tí wọ́n fi ń tẹ̀sí sí àwọn náà Èyí tí ó tún sẹ̀lẹ̀ nínú àwọn tí a bá wa sọ òun náà ni àdìsí tí a lè sọ̀rọ̀ òun náà ni kíṣe kọ́ ẹ̀ ó máa dàgbé èèyàn kíṣe kọ́ ẹ̀ ó máa fa èèyàn result pẹ̀lú ohun rẹ̀ yàrá ohun ṣètọ́nù ọjọ́ pé òun yóò lò láti ṣe kíni láti fi wọlé sí yàrá láti fi gbé èèyàn lọ sí Allah subhanahu wa ta'ala láti fi jẹ́ kí èèyàn má ṣe kíni kí ẹ má lè rojú sí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala. àwọn onímọ̀ wá sọ fún wa pé gbogbo òun láyé yìí tí ọmọ ènìyàn bá ń gbọ́ tó bá jẹ́ pé nǹkan dáadáa ni àbóhùn tí ò dáa méjèèjì náà ó máa ń ní orí pa ó máa ní tààfin lórí ọkàn yẹn ẹni wọn máa ń gbọ́rọ̀ dáadáa ní máa ń gbọ́ Quran tí ń gbọ́ hadith anabi sallallahu alayhi wa sallam àbí tí ń gbọ́ wáàsí so eléyìí yóò máa ní tààfin lórí ọkàn rẹ̀ pẹ̀lú pé kí ni ìmánì yóò máa lágbára sí ìmánì yóò sì máa lọ sókè gẹ́gẹ́ náà nígbà kejì rẹ̀ ẹni bá máa ń gbọ́ nǹkan tó ta fún irú àwọn kan yìí bá máa ń gbọ́ orin ni a máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ò dáa àwọn kan yìí kan ní máa ń gbọ́ sétí so eléyìí yóò máa fa sábà bíi bá àbùkù ní máa yọ màsí kíni yọ máa lẹ wọn sọ́ra nìyí yóò máa ṣe kíni yóò sì máa so látara bẹ́ẹ̀ òun náà ni ọ̀nà tí ṣètánù wá gbà nígbà tó ti mọ̀ gbérò àwọn nǹkan báyìí ní máa kó ọ̀lẹ́ bá imáàlì òun náà ṣètánù wá ní àwọn ohun tí máa ń lò jẹ́ pé ohun yìí tọ́mọ èèyàn bá ti ń bọ̀ sétí àbí tó bá ti ń jáde látẹnu ọmọ èèyàn yóò máa kó lílẹ̀ bá imáàlì yàn so nígbà wọn pè ní sọ́ọ̀tù ṣètọ́ ni òun náà ní kúlù sọ́ọ̀tù ní òun náà ní gbogbo ohun báyìí kí máa ń jáde tá a fi sí gbọ́ báyìí yọ̀rọ̀ ìrìtọ̀ àti ìlà tí ẹ bá ti wáyé àlọ́ sí títẹ̀ ní ti Allah subhanahu wa ta'ala ló sì bá ilẹ̀ ṣètọ́ kílẹ̀bà tó ń sàbídì ẹ̀ tọ́jọ́ ṣètọ́ ni pé ohun ṣètọ́ ni lè ní àmì ìyí ni máa pa àwọn gbogbo ẹni bá ti gbégbé lọ sí bsc ẹtí bá mi sì ààrẹ eléyìí náà sọ́ọ̀tù ṣètọ́ lòun rẹ̀ ẹni ọ̀rọ̀ tí ń sọ jáde lẹ́nu yẹn tí fi ń gbòdò lọ síbi ẹ̀ṣẹ̀ àbí tí fi ń takò fún ànábì sallallahu alaihi wasallam àbí tí fi ń pe nǹkan tó jẹ́ ẹ̀tọ́ léèwọ̀ fáwọn èèyàn àbí tí fi ń pe nǹkan tó jẹ́ èèwọ̀ lẹ́tọ̀ fáwọn èèyàn ohun tí ń sọ jáde yìí ọ̀nà tó jẹ́ pé ni tó fi ṣètọ́ lọ síbi òní gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ jáde àwọn nǹkan tó wá jẹ́ sọ́ọ̀tù ṣètọ́ nìyí tí mọ́sẹ̀tà láti fi máa darí ìgbésí ayé yẹn kí ẹ má rí ojú ìsàlọ́ subhanahu wa ta'ala nínú ẹ̀ òun náà ni àwọn ìta fẹ́ kàfà wa yìí. alákọ̀ọ́kọ́ òun náà ni àlùmínà òun náà ni orin orin tí wọ́n bá ti ń kọ tí wọ́n ń lùlù ìwúrú àwọn kan báyìí nínú ohun ṣètọ́ni ni ṣètọ́ni máa ń lo eléyìí láti pé kíni láti fi kọ níyàn kí ẹ má fi ní ààyè láti máa ka Al-Qur'an láti lè bá mú àlùkòrán ní nǹkan téèyàn ń yàn lódì téèyàn ń yàn àlùkòrán lódì èpè téèyàn bá ti máa ń gbọ́ orin yìí yóò máa wá ní fọ̀kànbalẹ̀ téèyàn bá ti máa ń gbọ́ orin yìí inú yóò máa dùn so eléyìí kò sí ọ̀pọ̀ wá sí yàtọ̀ láàrin orin yìí orin tí wọ́n sọ sọ sọ bẹ́ẹ̀ ni àbí orin kan tí wọ́n láwọn fi ń pè Allah subhanahu wa ta'ala náà àmọ́ wọ́n wá nílùú sí wọ́n jó sí irú àwọn kan báyìí àwọn orin tó jẹ́ pé ohun àṣẹ ìkọ́ni ni so àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n ti wá gba àwọn ọ̀nà lóríṣiríṣi láti pé kíni láti lè bá a sọ irú nǹkan báyìí di ẹ̀tọ́ wọ́n wá bẹ̀ orin míì wọ́n á kọ́ wọ́n á ṣe ní fídíò táwọn èèyàn máa wò ó wọ́n tún máa wo ẹni tí ń kọ́ orin míì wọ́n á ṣe ní ilé wọn máa gbọ́ létí lásán so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tẹ́ bá lọ wọ inú tẹlifóònù wọn nínú àṣẹjì wọn ẹlòmíì ní orin bámu síbẹ̀ ní àwọn álbọ̀mù lóríṣiríṣi nípa àwọn orin ègbè tẹ́lifóònù bá ń lọ lórí títì tẹ bá tó fi ẹfi ìṣesí kò sí nǹkan tí ń gbọ́ òun náà ní ń gbọ́ yàrá eléyìí òun náà ní kò áàmì ṣètọ́nù èpè sùdánì nílò láti kíni láti fi sìn lọ́nà láti kọ̀ọ̀dù ìwé ní báwọn ẹ̀sìn tó wá ní Quran nínú fóònù rẹ̀ wá mọ̀ tẹ́ lọ àbí kò ní wá parí kó mọ̀ pé Quran ló kàn tó ti di fọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ kó máa fi bọ́ síbi orin míì nítorí pé kíni orin òní wà nínú làákà èèyàn kí Quran ò ráyè gbọ́ bẹ́ẹ̀ àbí kí kò jáde fún kan nínú wa ni so alábàádé lẹ́yìn sáwà ni pé láwùjọ táwa lónìí ṣìtánì wá sí ní ẹ̀rọ sọ pé àwọn olórin wọn wá dàbí èèyàn ńlá láwùjọ àwọn olórin ẹ̀fà wa ni wọ́n wá lówó olórin wa ló tún ra ọkọ̀ kan wa ló tún kọ́lé kan wa ló sì gbẹ́ wa ló tún sàwó látara pé kíni látara pé ń lo ṣìtánì ń gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ fáwọn èèyàn àwọn èèyàn máa fi owó ribiribi wọ́n máa fi ra àwọn kásẹ̀tì orin yìí àwọn kásẹ̀tì wá sí ṣe pé tí wọ́n ní ìlú lẹ́ńtà káyọ̀tì wá sí kọ̀ọ̀kan tí wọ́n ní two hundred ní ẹyọ ẹlòmíì ní fẹ́ rà àmọ́ bó ni bá wọ́n ṣe jáde wọ́n bá ní kọ́dà one five ni wọ́n rà ó kò ní kọ̀ láti kí ni láti fi iye kí rà òwúrọ̀ àwọn kan báyìí òun náà ni ohun ṣe kọ́ ni ó tún wá kò látàrí eléyìí wọ́n tún wá sí àwọn majalat àwọn magazine tó ṣe pé wọ́n máa gbé àwọn olórin sí lóríṣiríṣi lẹ́yìn tí wọ́n kọjá lè lẹ́nu tí èèyàn fi ti gbọ́ wọ́n tún wá kọ́ kalẹ̀ dé pé ẹlòmíì tún lè máa kà á láwọn ọkọ̀ ọkọ̀ tí wọ́n kọ́ kalẹ̀ yìí wọ́n yà àwòrán wọn sí àwọn ẹlòmíì tó wà nínú tó wà nínú òun wọn gbogbo àwọn kaba yìí nínú àwọn ohun ṣètọ́ ní ilé pé ìmáàmù yẹn jìnnà sí Allah subhanahu wa ta'ala anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadithu rẹ̀ hadithu yìí hadithu wà nínú sahih bukhari anabi sallallahu alayhi wa sallam ó ní la yakunanna min ummati aqwamun yastahilluna ó láwọn kan bọ̀ nínú àdúgbò àwọn tó jẹ́ pé wọ́n wá sọ àwọn nǹkan kan dẹ̀tọ́ àwọn nǹkan mẹ́rin nǹkan tí ń bọ̀ yìí wọ́n sọ di ẹ̀tọ́ tó ó tún bá àwọn nǹkan wọ̀nyí èèwọ̀ ni haram ni àmọ́ wọ́n wá dé wọ́n wá sọ di ẹ̀tọ́ fúnra wọn. alákọ̀ọ́kọ́ òun náà ni àlùṣírọ́ kí nígbà ló gbọ́dọ̀ àlùṣírọ́ bìmọ̀ àná àzìnà ànábìlà àwọn kan bọ̀ pé pé wọ́n wá sọ zìnà wọ́n wá sọ di ẹ̀tọ́ ní gbangba àwọn èèyàn máa ṣe zìnà gbogbo àwọn okùn fáàsì náà àwọn mọ̀kàndínmọ́tò rẹ̀ àwọn àtisíwájú rẹ̀ àwọn yóò máa ṣe láwùjọ wọ́n máa lọ́ mọ́ra wọn wọ́n máa jòkó papọ̀ láàrin ọkùnrin àti obìnrin débi pé wọ́n tún wá bá a débi pé ìsìnlẹ̀ yìí wọ́n wá ń ṣe níta ní gbangba wọ́n tún wá ṣe ní kálẹ̀tẹ̀ pé wọ́n tún wá tún fẹ́ kó máa wo ìsìnlẹ̀ yìí àwọn náà tún máa lọ lè kú wá. so eléyìí sì báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ ìsìnà tá a wá sọ yìí ni àti ìsìnà ọwọ́ ni àti ìsìnà ẹnu ni àti ìsìnà abẹ́ ni ó ti wá di ẹ̀tọ́ láwùjọ débi tó àwọn èèyàn ní rí sí wí ẹni tí ń saburú wọ́n báyìí tí ń ṣe ìsìn náà nísìnyí báyìí àwọn èèyàn ní rí sí ẹni tí ń takò ti Allah subhanahu wa ta'ala wọ́n máa rí bíbà tó pé kí bíbà tó pé á ah, tó wù ní sèwù. òkùnkùn àwọn eléyìí òun náà ni àwọn ti a mọ̀ sí sílù tó jẹ́ pé ẹ̀tọ́ ní báwọn obìnrin àmẹ́wọ̀ ìfọkùnrin ànábì sallallahu alaihi wasallam tó bá dìgbẹ̀ yá ayé tó bá dàgbò kan àwọn yóò sọ ọ́dẹ̀ tó fúnra wọn ẹ wá wò nísìnyí ẹ wo gbogbo àwọn kan tó jẹ́ tóbìnrin sẹ́yìn bá ti dá àmọ́ lọ́tọ̀ pé obìnrin lórí ilé ìjẹun bá wọn sọ́dẹ̀ tó fọ́kùnrin táwọn náà lò ẹ wo bí àwọn ọ̀ṣọ́ obìnrin ẹ̀rọ ọkùnrin yóò lu tí ẹ̀dí bá ti ṣe ìyára ẹ̀ sí ẹ̀rọ

òun náà ní almahazif òun náà ní gbogbo àwọn irinṣẹ́ orin kíkọ gbogbo àwọn irinṣẹ́ orin kíkọ ó bẹ̀rẹ̀ látòrí ìlú tó omele ni sákàrà ni, gbogbo nǹkan tó máa fi lùlù ẹ̀dùbà àbí nǹkan mi láti bó tún ṣe èsì tí ò ní jẹ́lù àmọ́ tó yẹ pé kí ni yóò máa mú bíìtì wá yóò máa sáà nìlú wá látara kí ni kí kí ẹ̀bà tó ní máa tò tẹ̀lé lára irinṣẹ́ orin ni àbí náà ìlú mìíràn tó fẹ́lẹ́ lórí tó pé ẹnu wọn máa fi lùlù àti síkà àtẹnu àti síkà máa fi gbára wọn máa wá lù ẹtí máa wá gbọ́ sétí yóò ní àìrìn ah, náà lù eléyìí náà lára àwọn irinṣẹ́ ṣètọ́nù ànábì láwọn kan bọ̀ nígbà tó mọ̀ tó àti kíni ó padà wá sọ gbogbo àwọn kẹta sọ ìmú sọ dẹ̀ tọ́ so eléyìí inú ọ̀nà tí inú ogun ṣètọ́nù ni yóò sì máa jìnà sí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala so àwọn onímọ̀ wọ́n jẹ́ pọ́yẹ́wà pé orin kíkọ́ tá a ríhun pé kùránì ṣètọ́n pé kùránì ti ṣètọ́n ni ó gbé kalẹ̀ láti ṣe kíni láti fi kọ́ fúnru kùránì ti Allah subhanahu wa ta'ala pé ẹ máa gbọ́ ẹ máa kà á ẹ máa ha sẹ́rí tẹ́wá tí wàá gbọ́ tẹ́tí kà á ti báyìí inú yóò mọ̀ ìbára yóò mọ̀ ya tó jẹ́ pé tó máa ń Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ yẹn lónìí tí nígbà tí ìyẹn bàjẹ́ yọ wa lórí fi ń pàrọ̀ rẹ̀ so ṣètọ́n òun náà nílò gbélé yìí nínú ọ̀nà tí inú ohun ṣètọ́n àpẹẹrẹ ohun ṣètọ́n <clears throat> òun náà ní aliyaha òun náà ní ẹkún tẹ̀yẹ̀ máa sùn tó kú bá kú tí ó máa wá sọ̀rọ̀ tí ó máa wá sọ oríṣiríṣi nínú ọ̀rọ̀ nípa pé kí ni pé ẹni tó kú fún yìí á bẹni ṣe rí mi bẹni ṣe ṣe pàtàkì ní àbíkó tí ẹ máa ń ṣe pèlè rẹ àbíkó máa parí pé tí Allah subhanahu wa ta'ala ṣe fún yìí ìfẹ́ tí ò dáa ni so eléyìí <clears throat> nínú àwọn ohun ṣètọ́n ni ṣètọ́nì ní máa fi sí ẹni tí máa máa sunkún ìlọ́kàn yóò máa rán létí igbá bàbá tó kù yìí a onímọ̀ ṣe báyìí onímọ̀ ṣe báyìí mọ̀ yóò ẹgbẹ́ ọmọ wa pariwo pé àtàní ọmọ wa ṣe báyìí fóun aláàánú ọmọ ti lọ. lẹ́yìn <clears throat> Ànábì sallallahu alaihi wasallam ó sọ nínú àdìdù rẹ̀ ó ní isnan isnan fi nas Ànábì láwọn ọ̀sán méjì kan bẹ láàrin àwọn èèyàn húmà bí ń kò tó ẹgbẹ́ ìwà kẹfìrí ni ìwà kúkúrú ni òun ni fáwọn èèyàn alákọ̀ọ́kọ́ ni àtọ́ àǹtí nẹ́sà àti ní kéèyàn máa ṣe kí ni kéèyàn máa fi ẹnu àbùkù kéèyàn máa fi ẹnu àtọ́ ẹnu ẹ̀tẹ́ kéèyàn máa sá ìran oníran lọ́gbẹ́ ọmọ bu àwọn oníran kan pé àwọn ọmọ akíyan làwọn fúlàní o àwọn haúsá wọn á èèyàn kéèyàn ni wọn kò séèyàn rí nu wọn á àwọn alága àwọn báyìí báyìí alábì ní ìwà kẹfìrí ni ẹni tí bá bẹ ọwọ́ rẹ̀ ìwà kẹfìrí ni nǹkan tí ń wù yẹn. ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni alábì sallallahu alaihi wasallam ó tún wá fi kún pé kí ni ó ní wà níyà àtú alàlùbáyé pé tó kú bá wá kúrìsì ká máa wá sun ẹkún àrò ẹtì bá mi ṣe ẹkún gbàmígbàmí ẹkún aláàánú mi ló lọ yìí o ẹkún ibo ni wàá yà sí lónìí tàbí tó máa wá gbọ́ bùkátà mi tàbí tó máa wá tọ́jú mi àti gbogbo eréṣì táwọn èèyàn máa wí yẹn àlẹ́ sallallahu alaihi wasallam tó fà á <coughs> pé kíni bínú sí kádàrà Allah subhanahu wa ìlànà bẹ́ẹ̀ kọ́ ìyàlú gba Allah subhanahu wa ta'ala yóò wá ṣe tí yóò máa bínú látara àdánwò tó bá ṣe fún yàn tí yàn ní fẹ́ gbà. so eléyìí ó náà ní àpẹẹrẹ ẹlẹ́kejì nínú ohun ṣètọ́nù ó jẹ́ pé ohun ṣètọ́nù yìí náà àwọn ṣètọ́nù máa ń gbà tí máa fi kọ́ níyàn <coughs> láti ṣe ti Allah subhanahu wa ta'ala ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìdá sọ nígbẹ̀yìn nínú àwọn ní òun náà ni tí ìtàn bá yàn ṣíà nínú dúkìá yàn àbí kó bá yàn ọmọ tí èèyàn bá bí so eléyìí ọ̀nà tí ìtàn máa wá gbà òun náà ní kékeré gbogbo ẹni bá ti ń lo owó rẹ̀ dúkìá tó ní ní bá ti ń lo lọ́nà àìdá ìtàn ti bá ṣíà bẹ́ẹ̀ ó ti bá nípìn owó rẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ pé ọ̀nà tó gbà rí owó rẹ̀ ọ̀nà tó gbà kí a rí kó kọ́mọ̀ sọ́kọ́ mọ̀ ẹ̀dàká nínú owó àti kọ́mọ̀ ní àwọn ọ̀nà tó bá tẹ́ ọmọ ìgbà náwó tó jẹ́ tún láti fún yàn bóyá ká náwó fún ọ ká gbọ́ bùkátà ìyàwó ẹni ká gbọ́ bùkátà ọmọ ẹni ká ti dára sáwọn òbí yẹn gbogbo ẹni tí kò bá ti máa ń so gbọ́dọ̀ àwọn eléyìí àwọn ọ̀nà tí ṣètàní bíbá yẹn nípa dúkìá yẹn ẹgbẹ́ dúkìá yẹn ní wúlò fún yàn yóò náà nínú ọ̀nà tí ṣètàní tó máa ń gbà òun náà ni kó jẹ́ pé gbogbo àwọn kan tó bá jẹ́ ẹ̀tọ́ kó máa sọ ọ́ dé wọ̀ fún yàn gbogbo àwọn kan tó bá jẹ́ ẹ̀wọ̀ kó máa sọ ọ́ di ẹ̀tọ́ fún yàn kí wọ́n máa fọ ara rẹ̀ ní ìsìnkú lọ́mọ bí rọtí wọ́n fọ ara rẹ̀ ra ẹlẹ́dẹ̀ wọ́n fọ ara rẹ̀ ra gbogbo àwọn nǹkan tí ò bẹ́ sí lò so owó lé sí nínú ọ̀nà tí ìbá ni máa gbà ni máa bí gbà bá yẹ kópa nínú dúkìá yẹ náà lélẹ́yìí nínú àwọn ọ̀nà yẹn òun náà ni kí ṣe ìpáàbù ó ṣe kí ni kó jẹ́ kéèyàn ń ná owó èèyàn lọ́nà pé kí ni lọ́nà pé kéèyàn máa fi mutí àbí ní àwọn tó jẹ́ kíláàsì fìyàn kéèyàn ṣe kí ni kéèyàn náwó lé wọn lérí kéèyàn máa wà náà inú ọ̀nà ẹ̀dá àbọ̀ àtúnṣọpá òun náà ni pé kéèyàn wá kọ ìyàwó ẹ̀ lẹ́ẹ̀ ti yàrá rẹ̀ tó gbé ti dé tán yìí nítorí pé kí ni kíyàwó wọn bà lẹ́tọ̀ọ́ sógún òfẹ́ kó lẹ́tọ̀ọ́ sógún ó wá gbé ibẹ̀ ìtò wà yìí ibẹ̀ ìjà rẹ̀ ni torí pé a ah, ó súnmọ́ kó jẹ́ pé ikú dé tán àbẹ́lómi tó gbé àríjẹ́ ah, tí máa ń ní táàmù tó sọ fún tẹ́tọ̀ ààrẹ yóò kẹ́ni táwa rí yìí ọlọ́run ló lè tí wọ́n ṣe nípa àwọn onímọ̀ ìjìnlẹ̀. tó eléyìí ní sáyẹ lómi àwọn òṣìṣẹ́ pé ah, ìyàwó mi wàhálà rẹ pọ̀ àbókòtẹ àbókòtẹ àkórìíra rẹ àbókòtẹ kìlọ̀ fún àbókòtẹ àwọn òṣìṣẹ́ kòtẹ wàá dúró dìbí dáadáa pẹ̀lú àwọn ẹ̀kọ́ rẹ̀ mi wọ́n ló kọ́ ọ lé láti gbé kíni láti bá àkọ́ni tó ń bà dúró tó eléyìí náà ń ṣe dáná láti gbé kíni fún abíbáyà kópa ní dúkìá yẹn tó eléyìí ní sáyẹ nínú ìṣẹ̀lẹ̀ àyè tọ́lá kìí ọwọ́ ló wá pẹ̀yàwó rẹ̀ lẹ̀ nítorí pé kí ni kó bá fi pọ̀ fún kó bá fi ogún so eléyìí nínú àwọn ọ̀nà tí ṣètà ni máa ń gbà ní máa ṣe ní máa báyà kópa nínú dúkìá yẹn. ìyáfẹ́ náà ní ṣètọ́nù ní máa ṣe kí ni ní máa báyà kópa àìmọ́ ọ̀nà tí máa gbà báyà kópa nínú dúkìá yẹn òun náà ni ọ̀nà pé tẹ́ ẹ bá fẹ́ jẹun lápèjúwe nìyí kó má wàá ṣe bí ó fẹ́ jẹun ní ìsìn kò títí sí láì ó bá jẹun eléyìí ṣe táwọn ọ̀sẹ̀ kìíní yọ̀bọ̀ ọkọ̀ pa bẹ́ẹ̀ jẹ oúnjẹ òun oúnjẹ òun sì ní lágbàrúkà fún yẹn. Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa nínú àdìtò rẹ̀ ìlú àmì ní yẹn yóò pẹ́sẹ́ǹtì yín ìlú níbi gbogbo Na náhàì nítorí pé ṣètọ́nù yóò wá bá ọmọ ènìyàn ẹ̀yìn ìdàtọ̀ ààrùn nígbà tí ìbá fẹ́ jẹun tí ìbá fẹ́ jẹun ní ìsìn sáyẹn wá dúró lẹ́gbẹ̀ẹ́ yẹn tó bá wá dúró lẹ́gbẹ̀ẹ́ yẹn yìí fàyílà sákòtò àdínkù mùlùmá tí òkèlè kan bá ti wá jábọ́ lọ́wọ́ yẹn báyìí tó wá fi lè pé ráyìí jábọ́ àbókèlè kan jábọ́ ní ti ráyìí ó ní àrísọ̀lá ọ̀sán tó bá ti jábọ́ lọ́wọ́ yẹn ó ní pẹ̀lú omi tòwó àdájúkọ ya mú òkèlè bá jábọ́ tó jẹun àbí láì ti dára ẹ̀sìn sàárà ẹ̀sìn yẹn ó ti bá mi sí àlejò ní pẹ̀lú pẹ̀lú yomi máa kára bí ha ní àdá gbọ́n ìdọ̀tí tó wà lára nǹkan yẹn nù ó mọ̀ ní àkúlẹ̀ ha ó sì jẹ́ ó ní wàlá yẹ̀dá ha lè ṣe ìtọ́ni àlejò ní kó mọ̀ fi kalẹ̀ wàlá yẹ̀dá ha lè ṣe ìtọ́ni àlejò ní mọ̀ fi kalẹ̀ fún ṣe ìtọ́ni o ó ní fàyídà fa ọ̀dà ẹ̀dọ́ àlejò á ní tó bá ti wá sí kí fàìnáwó là yẹ di ibi ayé tó á rí ẹ̀kọ́ ní báàkà. Àlábì ní tó fẹ́ o mọ ibi tí àlùbáríkà wà ní oúnjẹ rẹ. O mọ̀ bá ibi tí àlùbáríkà wà ó ní ìtò bẹ́ẹ̀ sí ìdàgbé ọwọ́ rẹ̀. Má lè jẹun tẹ́jú àwa lè ti mọ́ dànù. Àbí ìtò sẹ́kù sí labọ́, ọmọ mi ò jẹun tẹ́jú láì. Yóò wá jẹ́ láìsí kéékèèké kéékèèké lọ sí labọ́. Àwọn òbí ó sì kílẹ̀ ó lọ dànù àkùrá náà ní mọ́lọ̀ kọ́ padà. Láì sí àlùbáríkà wà ní. Ó ní kó sa àyìn sá kò sí nǹkan bẹ̀rẹ̀ ṣe. Ó sa tó jẹ. Tẹ́lẹ̀ bá lè jẹun tọ́ọ̀tọ̀ tẹ́lẹ̀ bá jẹun kù. Àwọn tó ti gbà tó ti jẹun tán tí o ṣe tàbí tó ṣe náà wá sáwọn jẹjẹ jẹ kò sí ọwọ́ ẹni oúnjẹ àbọ̀ tí ọbẹ̀ tó lọ lè dáa lóhùn gbogbo àwọn kọ́ra yìí ànábì ni àmọ́ tí àgbàkọ wà nínú oúnjẹ wa kò lẹ́bẹ̀ẹ́ náà ni ànábì sọ̀rọ̀ àwọn àyè ọ̀sẹ̀ láwùsọ fún àwọn àdìsí mi oníṣètò àmìtẹ́rí yẹn yóò sọ oúnjẹ yẹn yóò sọ ọ́ dẹ̀ tọ́ ẹgbẹ́ àti ti fúnra rẹ̀ yóò máa jẹ́ allah yóò dá ọ̀sánláyé àlẹ́ yìí tó bá ti gbé kí ni tó bá ti gbé èèyàn dákọ̀ lọ́sàn-án lọ́tàrà wọ́n fẹ́ jẹun ní ìsìn òsì ọkọ̀ gbé báyìí ṣe ní ti pa ọkọ̀ tó jẹ mọ́lẹ̀ ẹjọ́ jẹ́ pẹ̀lú ṣèkọ́ ni so ọ̀nà tí ìta ni túmọ̀ sí kí ni máa gbà tí ó bá yàn kópa níbi oúnjẹ tí èèyàn bá jẹ nù tó tẹ́ owó ẹ̀jú kó mọ̀ sí sí láti tó jẹun. iná ọ̀nà tí ṣèta ni wọ́n gbà tí wọ́n bá yàn kópa àwùlá àdúgbò ọmọ tí yẹn bá bí ṣe pé ṣètò òun náà ṣe kí ni yóò ní ìpín nínú ọmọ tí yẹn bá bí ìpín òun ṣèta ni yóò ní ìpín nínú ọmọ tí yẹn bá bí ni pé ọmọ òun ní máa ṣẹlẹ̀ tí ọlọ́sùn á gbọ́ tààrà yóò mọ̀ ṣe jàdùkú káàkiri ni yóò máa ṣe ìdìnnà yóò máa ṣe pátákà kiri èèyàn ní nípa kàbálẹ̀ lórí ẹ̀ yóò máa kọ́ bàmí jẹ́ bóbi ẹ̀rù ògbà ni tó ọ̀nà yìí ṣìtáni wọn ṣe kíni ní máa gbà nípìn lára àyàn ànábì sallallahu alaihi wasallam wọn sàlàyé fún wa nínú ọ̀nà ṣìtáni wọn fi gbà nípìn nínú ọmọ tí yẹn bá bí ó ní ìnà ṣètọ́ni yẹn tó wọlé yàrá náà ṣe ìdáni máa ń gbà kórè abáyé náà ni pé tí ọkọ̀ bá ṣe tí àpò bá ṣe bísí láì nígbà tó fẹ́ lájọṣepọ̀ so eléyìí bísí láì kí ni ẹ̀rí lórí eléyìí ṣe ìdáni máa kórè abáyé lára ọmọ tí ìbá ti bísí láì wá ní ìbá lásìkò òun náà ni àdìsá náà sọ láwà lọ sọlá fún àdìsọ ayé Bukhari àdìsọ ayé Muslim anábì ní láwà náà àdàkùn tó àdìsí wá jẹ́ bẹ́ẹ̀ nìkan kan yín ìdá àrọ́dà àríyáàtì àdàwó tó wá bẹ́ẹ̀ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ kọ́lá bismillah ó sọ ilé Allah subhanahu wa ta'ala mọ́tà gbé wa jìnnà sí ṣèpán kó o sì gbé jìnnà ṣèpán jìnnà sí nítorí bá ti fara jù nínú ọmọ Allah subhanahu alayhi sallallahu alayhi sallam nípa yín kùdì rà bẹ̀yìn náà má wà láti ó ní káyà ara wà wípé wọ́n bímọ látara àjẹsùpọ̀ tán ṣe yìí ẹ̀ ìdáríkà lábẹ́ ìdúrà ṣèpán ìtọ́nà ní sikini kò ní lè kó ìpalára bá obìnrin tí ẹ bá lájọsọ pẹ̀lú ẹ̀ tí ò ṣe bí sinilá tí ó ṣàdúrà yìí ìtàní oṣèkí ni yóò kún èèyàn láti kiri láti bá lájọsọpọ̀ wá wá ṣẹlẹ̀ bá mi sì yà ní ìtàní oṣèkí ni òun náà mú ìkì ìtì ẹ̀dúlẹ̀. tò nínú ọ̀nà míì òun náà ni pé kí ṣètàní báyọ̀ kópa níbi ìsọmọlókọ tó bá fẹ́ sọmọlókọ nísìnyí ṣètàní kó orílẹ̀ sí ọ̀rọ̀ kan kí yóò so kọ tí ò ṣèkí ni tí èso pa lọ́sùn máa ń wọ̀tà rárá gẹ́gẹ́ bí àwọn tó máa ń sọ àwọn ẹrú hussein yàrá allah subhanahu wa ta'ala nìkan ó kọlẹ̀ nìkan yẹn máa fi abdul sí abdullah abdulrahman abdulrazak abdulfatah àtàwọn ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ allah subhanahu wa ta'ala àwọn wàá ṣe kíni wọn wàá sọ pé abdu al-hussein àwọn mi ò sọ wọn ní abdul nabi ife ẹrú anabi eléyìí síláyì <clears throat> sìtáàni ti wọlé sí wọn la ó ti bá níbi ọmọ tí wọn bí tó látara bẹ́ẹ̀ ọmọ onísìnkú ní jẹ́ kíni kò ní jọmọ tí ó gbọ́ ti Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tábà tún wò á lè fi ọ̀nà tí ṣètọ́nù títún máa ń bá kópa kópa ẹni máa ń gbà kópa níbi ọmọ tí èèyàn bá bí òun náà ni kí ṣètọ́nù kó ṣe kí ni ó ṣe ní ọ̀sán fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pé wọ́n máa pa ọmọ wọn látara pé wọ́n ń bẹ̀rù òsì wọ́n máa páyà pé èyí bá bímọ tó bá kọ̀ nísìnyí orí ti máa rówó tí wọ́n fi tọ́ wọn kí ni wọ́n máa jẹ kí ni wọ́n máa mú ọ̀nà yìí ṣètánì máa ń kópa níbi dúkìá yẹn yóò wá jẹ́ ká máa ṣe kí ni pé ẹni tó bá ti wá rí báyìí oríṣi ọmọ obìnrin tẹ́ bá ti di ẹ máa pa ọmọ pa ọmọbìnrin ẹja ti fọmọ ọkùnrin lẹ̀ bá tó ń bá dàgbà yóò lè má bá wa dáko bá tó ń bá dàgbà yóò lè má bá wa ṣe gbọ́dọ̀ tà ń ṣe àwọn obìnrin kò sábà ní dábì ṣe ìbáná ní oṣù ọlọ́kàn ní oṣù wa ti fi ni wọ́n máa wá fi pa ọmọ wọn. tó a gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ọ̀nà tí ṣètọ́ni máa ń gbà láti fi kópa nínú ọmọ tí èèyàn bá bí òun náà ní kó jẹ́ pé kí ṣètọ́ni mú ọmọ ó wá dé kíni ó wá gbé lọ síbi ẹ̀sìn míì àwọn sọ̀rọ̀ àmì sọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá ní ó ní àwọn ọmọ ènìyàn tẹ́ ríhùn ó ní pàlọ́pọ̀ ìbáàdì ìrọ̀fà ó lóun dá àwọn ẹrú ní ẹni tó débi lẹ́yìn tí ó mọ àwọn sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀lá lọ́kàn tó ní lẹ́yìn tó wà lórí ẹ̀sìn anábì Ibrahim alayhi salam ni anábì ní kùdú onígbò bọ́ẹ̀nà lọ́sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀lá dábẹ́ wà á nà yọ ọ̀dà ní kóbẹ́ẹ̀tì ọmọ mi wọ́n bí sí mùsùlùmí tó bá tó bá yá ló bá dàgbà ní sílátara tó bá òbí rẹ̀ lákòókò rẹ̀ àwọn òbí sábà ló kí ni yóò bá lọ lè di yahudi àdúgbò lọ lè di christian àdúgbò lọ lè di ẹlẹ́bọ tó eléyìí òun náà nínú ọ̀nà tí ìdáhùn ọ̀sẹ̀ kìíní ti máa ń gbà ní wọn fi kópa nínú ọmọ tí ẹ bá bí gẹ́gẹ́ bí àdídà nàbí sallallahu alaihi wasallam tó sọ pé máa mi mauludi ànábì ní kò sọmọ kan tí yóò bí láyé illa yuladu ala al-fitra àbíká bí lórí kíni lórí al-fitra yàtí lórí tawhid lórí islam láàmú bí gbogbo ọmọ kan lérí fàbáwò yóò hàwì dáàlì ànábi ní àwọn òbí rẹ̀ méjì àwọn níwà sọ di jù wọ́n sọ di yahudi àwọn ìmọ̀ sírọ́ nìyí àbí kan sọ di kírísítẹ́nì àwọn ìmọ̀ jìsà nìyí àbí kan sọ di àwọn sínú àwọn tí wọ́n máa bọ̀ náà ẹgbẹ́ àwọn ìtàn olóòsà káwọn òbí rẹ̀ sọ di wọn náà ló pàdé pé tá bá fi kọ́ ọmọ kékeré òun náà ní mọ̀ òun náà ní kí ṣètánù kó sí àlẹ́mì kéèyàn ó fẹ́ẹ̀kan jùkan lọ́nà àwọn ọmọ èèyàn kéèyàn máa ṣe kí ni kéèyàn máa fún ọmọ àtẹ́nà àwọn ọmọ èèyàn kéèyàn ó fún ní ẹ̀bùn kéèyàn má bá àwọn yòókù kéèyàn ó yàn kan ní pọ́sẹ̀ pé á ah, eléyìí mo fẹ́ràn jù ó sì gbé lójú ọ̀nà yìí máa gbà nítorí pé fẹ́ láti kí ni láti fi dá wàhálà alẹ́ láàárín àwọn ọmọ tó kù wá kó olùdarí mọ̀ gba ọ̀nà ìwọlé. nínú hadith anabi sallallahu alayhi wa sallam hadith anuman al-bashir radiyallahu anhu ó ní àti àbí àbí ilà ilà rasulillahi sallallahu alayhi wa sallam ó ní bàbá àwọn ó mú wá ó ní bàbá àwọn ó mú wá bá anabi sallallahu alayhi wa sallam jọ kan faqala inni nahaltu bi hadha gulaman ó ní àwọn sọ́fà anabi sallallahu alayhi wa sallam ó wá ní ọmọ mi mo fún ní àgùlá àmàlí ẹ̀dìbà mo fún ní ẹrú yìí mo bùn ibi àdìsí míì ó ní ó fún lẹ́kùnrin ó ní bàbá àníṣọ́lá àlẹ́sọ́lá máa sọ pé àkúlà wàládìkà ní àlìtà mìtìlá ṣé gbogbo ọmọ rẹ yẹn náà ló fún nírú tó fẹ́rẹ̀ ẹ̀dìbà àdìsí ṣé gbogbo ọmọ rẹ òun náà ló fún ní irú ẹ̀bùn tó fẹ́ ọ̀kan yìí so wàfí àníṣọ́lá àlẹ́sọ́lá wọn sọ wá ní ìpínlẹ̀ olóòtú náà ló fún anábìyí ní fàdíjì ẹ̀rú anábìyí àgbà lọ rẹ̀ padà ẹ̀sìn bá anábìyí kó segin ni anábìyí gbà lọ rẹ̀ padà mọ́jọ nǹkan fún. wà fi ìwáyà ti lè bọ̀fọ́ àrí ní ìwáyà mi tó jẹ́ ti mọ́n bọ̀fọ́ àrí hàn anábìyí pàtàkù lọ́ha anábìyí ẹ̀bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala wà àyírú bẹ́yìn awladikum kẹ̀sì máa ṣe dọ́gbandọ́gba láàrin àwọn ọmọ yìí ọ̀rọ̀ jà á ọ̀rọ̀ jà àti ìyá tó bí bàbá yìí ti padà nù bàbá bàbá yanni Al-Bashir ó ti padà nù kó ti lọ gba ẹ̀bùn yẹn padà nù. tó eléyìí ó túmọ̀ pé kí ni ìdáni jẹ́ gbàgbẹ́ wọlé láti fi ká fẹ́ràn ọmọ kan jù kan lọ wọ́n ti wá fẹ́ràn ọmọ kan jù kan lọ ọmọ tá a fẹ́ràn jù lọ wọ́n wáyé ti ìfẹ́ràn àwọn nítorí táwọn ọmọ fẹ́ràn ara wọn wọ́n wọ́n ti dáadáa síra wọn fẹ́ràn ọlọ́kan náà wọ́n wáyé ti ara wọn ọ̀nà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àánú àti ṣètánì máa ń lò òun náà ní pé kí ni ó rọ ó kó sọ́kàn bàbá kí bàbá wọn wá ṣe ogun tó wọn bá fẹ́ fún ní ọ̀rẹ́ àárọ̀ ọmọ ń béèrè tí ò dáa fún nínú ẹ̀sìn àbóṣì máa ṣe fún látara tó kí ni látara àfẹ́ látara pé bàbá fẹ́ràn rẹ̀ ẹ́ ọmọ máa ń ṣàbùrú bàbá òní ṣe kí ni kò ní fẹ́ bá rí látara pé ó fẹ́ràn rẹ̀ ọmọ ọmọ jáde bàbá òní fẹ́ tí wọ́n bá rí yóò wá bẹ àwọn tí ó jí nǹkan lọ́dọ̀ rẹ̀ pé ah, èlò gbogbo orí ẹ sáà máa ṣe kó gbọ́ ẹgbà yín san fún yín padà. tó àwòrán àwọn yìí àwọn ọ̀rẹ́ tí ìdáni máa gbà débi pé kí ni ìdáni wàá ba débi ẹbọ pé ọmọ látara ọmọ látara ìfẹ́ ọmọ òbí yóò kó ti àbọ̀ rẹ̀ ọmọ nìyí ọkàn rẹ̀ wá pé àbúrò ọmọ yóò lè so eléyìí òun náà ní àwọn ọ̀nà méjèèjì ṣe tààrí máa ń gbà ní máa báyà fi kópa níbi dúkìá yẹn àbí tí ó fi báyà kópa nínú kíni nínú owó tí ẹni ọmọ tí ẹ bá bí so ká gbìyànjú ká lè ṣe kíni ká lọ lè sọ àti àwọn nǹkan wọ̀nyí insha Allah àpàrà tó fún ara àwọn ọ̀nà wo lágbà láti dènà ṣe ìgbọ́n tí òbí máa ti kíni tí òbí máa dààmú wa so ọ̀nà tí ìdánimọ̀ wá gbà kí làwọn sábàbí kí làwọn nǹkan okùnfà tí máa ṣokùnfà tí ìdánimọ̀ fi ṣe kíni ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni àlùkùkù wọ̀ ṣe kúkú bá ti bẹ ẹtí ti ṣẹ bọ tó bá ti jẹ́ kébè ní ìlànà ògbó lọ́dọ̀ rẹ̀ yóò sì máa sí lọ́nà tó máa wá jìnnà nínú ẹbọ yìí tó kúkú tó ní jáde nínú ọ̀nà yìí òun náà òun náà pé o búrí kúrò níbi gbogbo ẹni tí bá الله سبحانه وتعالى ومن يعش عن ذكر الرحمن يقيد له شيطانا فهو له قريب ó ní ẹtí bá ti wá kó ẹtí bá ti yàrá kọ́lẹ̀ ẹtí bá ti kó tútú tí o bá máa rántí Allah subhanahu wa ta'ala ó ní yuqayyid lahu shaytanan Allah subhanahu wa ta'ala ní á fi shaytanan kan tì í fahuwa lahu qarin yóò wá jẹ́ alábàárìn rẹ̀ yóò máa wà pẹ̀lú ẹ̀ ní gbogbo gbà sórí shaytanan táwa sọ yìí Allah subhanahu wa ta'ala wa innahum la yasuddunahum 'an as-sabil àtìtánì yóò máa wá ọdí wọn yóò máa fi ọkọ ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala wọ̀nyí àṣàbí náà náà mú pẹ̀lú fún wọn rò pé àwọn bẹ̀rù jọ rẹ̀ lórí pàápàá lórí ìlànà tó tọ́ ní wọn yóò ọkọ ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala inú tí máa bá àti ṣètánì máa ráyè lọ́dọ̀ yà òun náà ni àrètí àdàtú bí ìwà bíbù bí jáde òun náà ni kí máa fi ṣètánì wá sọ àtàwọn àrọ́mọdọ́mọ ṣètọ́ọ̀dì kí ẹ̀ máa fi wọ́n wá sọ kó òdìdí aburú eléyìí máa jẹ́ ṣètánì ráyè lọ́dọ̀ yà kó máa lò yà ní máa kó sí ẹ̀rọ náà kó òdìdí ọ̀nà Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ó ti wà nínú sọ́tù dín pé Allah subhanahu wa ta'ala sọ pé wàá nà ó ká nà ìjáàrú nà ìsì àwùjọ nà ìjáàrú nà dín láti àbí òwò àkọ́. Ṣé àwọn kan bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n á máa wá sọ wọ́n á máa fi àwọn kan nínú àwọn àjẹnú àwọn tí wọ́n ṣe sọ àwọn tó wà sọ̀ra láti àbí òwò àkọ́ wọ́n wá lé wọn fún ní wàhálà yàrá wọ́n wá lé wọn fún kí ni wọ́n lé wọn fún ìjìnà títí Allah subhanahu wa òun ló túmọ̀ tó ní gbogbo ẹni bẹ́ẹ̀ tí bá ní wá sọ pẹ̀lú àjẹmọ́ tó bá ti ká àjẹmọ́ máa sọ ó máa dáàbò bo gbogbo ẹni bẹ́ẹ̀ kò ní ní pàtàkì láyé àjẹmọ́ máa lé fún ní wàhálà ni wàhálà ló ní tán náà ló pa àdúgbò àwọn tẹ̀lé tẹ́sí lẹ́yìn tí wàhálà wọn ti tán bàbá kan wọ́n ti ń kó nínú nǹkan ó ti máa bọ́ sínú mi tẹ́lẹ̀ àjẹmọ́ tó máa ń sọ ọlọ́run nì àwọn ah, yóò tún sọ pé àlẹ́ nǹkan ló tún lágbára lé lọ pé sọ ti àti ìdílé yọ ló ti wá ló ti lọ lẹ́sẹ̀ bíi tó fi jáde kó fi òun náà ní wọn ti ìlànà ìgbìmọ̀ tí wọn gbà wọn jẹ bá jẹun lèèyàn lò ọ̀nà táwọn àgbàdo àjẹmí ọ̀nà etí ṣe ni bẹ́ẹ̀ kọ́ wá ní bẹ́lẹ̀ náà ní ti bẹ́ẹ̀ sára yìí yàrá tó bá ti tó bá ti lo bẹ́lẹ̀ yìí ẹ̀dọ́ tó bá ti lo bẹ́lẹ̀ yìí ọmọ àti kẹ́ni ọmọ rí ìdáàbòbò fún oníbi aburú aburú èèyàn àti aburú àjẹnú ẹlòmíì ó lè ní wọ́n kò kó so jì tó ti wà lára rẹ kò séwu fún ọ ẹlú yóò so máa pa ni ẹlú wọn ṣe lọ́sọ̀ wọ́n lè mọ fífọ̀ ẹ̀yìn ẹlú wọn ṣe nípa ara wọn fi para ni gbogbo eléyìí ọ̀nà táwọn yẹn máa ń gbà lò pé á ah, eléyìí o ògùn sọ ni eléyìí o ògùn dáàbòbò ni gbogbo èèyàn yẹn òun náà ní ìtumọ̀ pé èèyàn wá ìṣọ́ra <clears throat> pẹ̀lú àjẹ̀nú ẹtí máa ní wá ṣe yóò máa lé ikú ní wàhálà yìí wàhálà ò ní tán fún bí ṣe ń gbọ́ kó ní nǹkan yóò máa bọ́ sínú mi so eléyìí wà sí ní máa bá káwà bí ṣe dání máa fi ṣe kí ma fi ráyè ní ìgbésí ayé yẹn nínú ọ̀nà tí wọ́n tún fà òun náà ní ìṣèkáàlùhù wàdìyà òun náà ní kéèyàn mú ṣètánì lọ́rẹ̀ ẹgbẹ́ wájú mú ṣètánì lọ́rẹ̀ tó pé iṣẹ́ ibi ní máa ń ṣe ọkàn rẹ̀ ó dára láyé ó ti mú ṣètánì lọ́rẹ̀ nù tó bá ti wá mú ṣètánì lọ́rẹ̀ ṣètánì yóò máa darí ìgbésí ayé rẹ̀ yóò máa wá ti rí yóò lọ yóò máa kó nínú ẹ̀sìn Islam Allah subhanahu wa ta'ala ni wa man yattakhidhi ash-shaytana waliyyan ẹtọ́ bá tún ṣe ìtaní lọ́rẹ̀ ayò mẹjú nílá tó fi Allah subhanahu wa ta'ala lẹ̀ tí òun lọ́rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pàṣẹ ọ̀sọ̀ àwọn ọmọdéna ibẹ̀ náà fi ṣe ó ti ṣòfò òwò tó ṣe yìí òwò tó fojú hàn ní òwò tó ní èméjì ló ní ibẹ̀ náà fi ṣòfò. àní ni kí máa fi ráyè lọ́dọ̀ yẹn òun náà ní sọ àtúwú wà tìbá ó wà tì òun náà kí ẹ̀ máa tẹ̀lé ṣe tọ́ni àti kí ọmọdé kí kó máa tẹ̀lé ìlànà ṣe tọ́ni ọ̀nà wo lè ó gbà tẹ̀lé táwọn ní bí òdá mẹ́sì tí ẹ̀ wá ṣe ìrẹsẹ̀ tí àwọn ṣètọ́ mi owó táwọn ní bí ìdá táwọn ẹ̀rí fún mẹ́sì tí ẹ̀ wá gbẹ̀dù sílẹ̀ tí ò ṣe tí ẹ̀ ń dínà sí ìyẹn tẹ̀lé ṣẹlẹ̀ àwọn ṣètọ́ mi tí ẹ̀ wá ti ṣe lóyè ó túnmọ̀ tó fi ní ṣìlá ti láyè lọ́dọ̀ ni. ẹgbẹ́ bẹ́ẹ̀ náà nínú ọ̀nà tí inú máa bá àbí ṣètá nínú aláyè lọ́dọ̀ yàn náà ni wọ́n ti wá tó kùlú ọba ọdún hà tí ọkàn bá ti lé gbogbo tábàtí ọkàn yẹn lé gbogbo ẹgbà tàbí tí wáyé pé tó ń ṣe ìjọsìn àwọn subhanahu wa ta'ala ní máa bí àánú àbí ní ọkà lára ìyé já sí láti tó lọ kí wọn ara rẹ̀ bí yá wọn máa ń kà wá nínú ọmọ bíi tó eré yìí ti láì ti àti kí wọn bá ṣe láti wá láyé mu tí ìta bá ti pé irú kan máa wà lọ́kàn yẹn tó wà lọ́kọ̀ tó sì yíwu yóò fi wá dòkó síyàn yóò fi wá síyàn lọ́nà. tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àti ẹ̀dá ni máa ń tí máa bá ṣe tọ́ àti ìyẹn bá kọ́lé ìyẹn tó gbẹ látara ọ̀nà ẹ̀sẹ̀ jíjẹ mímu yàn ní ẹni lọ́nà haram eléyìí tí máa pàṣẹ àti ṣe láti ṣe kíni kó ráyè wọlé sọ́dọ̀ yàn kó ṣe kíni kó ṣe ráyè ìdòkó tì yàn. tó àwọn eléyìí àwọn náà ní díẹ̀ ní ti máa pàṣẹ àbí tí ṣe tó ti máa ṣe kíni máa fi ráyè lọ́dọ̀ yàn. tó ó wá ní àwọn kankan tó jẹ́ pé tí ṣe tá ní gbà lérò gbogbo tí ṣe tá ní ti káàkiri yìí tí ń sọ yànnà tí ń tiyàn kólójọ́ Allah subhanahu wa alákọ̀ọ́kọ́ òun náà ní dùkúlù náà dùkúlù hum àdáà alákọ̀ọ́kọ́ sì dá nígbà lórí tó fẹ́ kí yòó wọlé nàbà wán ẹ kí náà kọ́kọ́ rẹ̀ ọ̀jẹ́ ti ṣe kọ́ òun náà ní kí ni kí yòó bá wọ náà náà ní ṣe kí ni níbi ń dà wọ ọmọ èèyàn ní ti káàkiri nàbà wán nà tó wá gbìyànjú tó wá rí pé òun wá ṣe wàhálà títí òun rí pé á òun rí pé kí yòó wọ náà ẹ ti bá àná sì pé òun wá rẹ̀ tí ó fi wọlé yóò wá bọ́ sí pé kí ni ẹ bá jẹ́ mùmí tó bá dúró pé mùmí nílò yóò wá sí yóò máa wá kó bàjẹ́ bá tó sì lórí kùn ní. ó bẹ tí bíbà mi jẹ́ kó máa bá àwọn mùmìnì. ọ̀rọ̀ oníwà àgbà bíbà mi máa bá àwọn mùmìnì òun náà lọ̀rọ̀ ọ̀rọ̀ tí àgùrán kí lọ́mọ abẹ́ká náà máa ṣe ó ní ìdámà nẹ́jùwà àbílẹ̀ ṣèkọ́ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tá a rí òun ṣètánì ní máa ń ṣe sábàbí rẹ̀ kájọpọ̀ àmẹ́ta ní sìnkú abẹ́jẹ́ nìkan ní àwọn bá sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣètánì ní máa ń wọn á gbé sẹ́ni kan lórí láti máa bá sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ìtàn ẹ̀kún wa bọ́ sọ́kàn ẹni tó jẹ́lẹ̀ kan lórí ìdókòwò wọn máa wò pé àṣìná wa ń sọ ní òkè méjì hmm? pé àbọ̀rọ̀ ni wọ́n ń sọ ní àbí wọ́n ń pèsè pé abúlé nìyí ni ìdánimọ̀ wa ti kí ni wọ́n á sọ ní sí sọ́kà ìdímọ̀ tí wọ́n ń sọ sí ọ̀sán àwọn ìṣọ̀kan yóò máa bàjẹ́ àbí kó máa wò wò pé àbí ni àbí wọ́n di pé èmi ò tún ní ìṣèlú onípò ànábì Allah subhanahu wa ta'ala ìsìláàmù fẹ́ gba ọ̀nà yẹn láti fi ni láti lè bá àfi máa kó ìbànújẹ́ bá ẹni tó bá jẹ́ mú mi ní ọwọ́ ni wàlẹ́ ìṣàbí bọ́ọ̀lù ìyẹn ṣe ìlànà àmọ́ òun ìsìláàmù yẹn tí wọ́n lè bá dúró dáadáa ìsìláàmù ló ti kí ni kò lè fara ní o ìlà bí ìlà àyàfi pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wàhálà Allah yìí fàlẹ́ ìṣàwọ̀sálì mọ̀ nínú. àwọn ọmọ ẹni wá jẹ́ mú mi ní ọba àti kíni a máa bí ara rí Allah subhanahu wa ta'ala so eléyìí òun náà ní òun ti kíni ní òní fún ṣèkáàrí láyé òun náà ló kọ́ àti ànábì sallallahu alaihi wasallam sọ fún àwọn àdìsẹ̀ tó wà ní Bukhari àti Muslim ànábì ní ìdá kún tù tàrà àbá ànábì tẹ bá pé mẹ́ta tẹ bá dòkó tẹ pé mẹ́ta ní fala yatanajasnani fala yatanajasnani duna sahibihima ànábì ní àwọn méjì nínú yín wọ́n gbọ́dọ̀ náà tẹ́kẹ́ni wọ́n gbọ́dọ̀ náà wá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ káwá fi ẹnì kẹta yín lẹ̀ fàyín nàzáríkà yàhàzùrù ànábì nítorí pé yóò mọ bàá lọ́kàn jẹ́ ní ẹ̀bá ti ti bẹ́ẹ̀. so eléyìí inú ọ̀nà tí ètò ọ̀nà tó máa ń gbà ní láti gégé ni láti láti inú èrò ṣètò inú ọ̀bẹ́tìwò ẹ̀ láti gégé láti kó ìnira báyìí náà ni. nínú ọ̀nà yìí òun náà ni pé ìkọ́wù àdáwàtì ìkọ́wù àdáwàtì wọ̀lùbàgọ́ yìí bẹ́ẹ̀ náà lọ́mìnì ṣètàní tó bẹ́ẹ̀ ṣe kíni inú ọ̀nà inú tí ìlànà tó wá ń bá àwọn oníṣẹ́ láti bá a fi ọ̀tá sáàrin ara wa láti bá a fi ọ̀tá àti ìbínú ara ẹni láti bá a fi sí àná ara wa ká máa bínú ara wa ká máa bára wa sọ̀tá ká máa kórìíra ara wa inú ọ̀nà tí ìbánu fẹ́ lòlù tó bá rí pé òun ò níyàn sọ ní kété yìí yóò fi àjẹ ah, dọ́ta rẹ̀ láàrin wọn jẹ́ kí n dá ká máa bínú ara wọn kí n dá rẹ̀ láàrin wọn òun náà ló bá ti Allah subhanahu wa ta'ala sọ pé innama yuridu shaytan an ni láti fi ọ̀tá àti ìbínú ọtí mímu ní sì ṣètàn ìfẹ́ gbàgbẹ́ wọlé láti fi kábàá máa kórìíra ara wa kábàá fi bára wa sọ̀tá ọ̀bùn tí bá mutí tán yóò máa búyàn yóò máa ṣe ìtẹ́ríṣiríṣi tòótọ́ wá mú tó wá jọ wá búyàn níta àwọn tó wá búyàn sí kò ní tá lọ́kàn wọn wọn máa fún wọn abínú ara wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ̀lú méjì tẹ́tẹ́ àwọn ta tẹ́tẹ́ tó bá wí ní owó tó wá lókà lẹ́yìn tó bá ti wí ní lájò fún ẹ̀rá bẹ́ẹ̀ àti gbogbo oríṣiríṣi àwọn tó máa ń ta àwọn ta wọ́ọ̀tì àwọn ta ọbẹ̀ tó bá ti wí ní ẹ̀gbọ́n rẹ̀ lélẹ́yìn tòun náà àwọn tó bá ìṣìkánì lẹ́yìn tó ta rẹ̀ nítorí pé ẹ̀sọ́ gbówó kalẹ̀ wọ́n gbé one thousand kalẹ̀ one hundred thousand kalẹ̀ ẹ wá bẹ́ tún káyọ̀ wá kówó two thousand lọ sínú yóò dùn ẹ̀ òṣìṣẹ́ àìjẹ́ gba ọ̀nà yìí láti régé ni láti lè wá àti kó ọ̀kálẹ̀ láàrin yín bẹ̀rẹ̀ sùn láti máa bí fìlà ó sì fẹ́ kí ó fẹ́ fi kọ́ ní yín ẹ má máa ti Allah subhanahu wa ta'ala ni wà á ní sọ̀lá ó sì fẹ́ fi kọ́ ní mẹ́wàá máa kí òun lásìkò àtàlẹ́ ìfún alẹ́sọ̀rọ̀ ẹni jọ́ mélòó kan sẹ́yìn pé ọ̀nà tí ìdáni ń gbà ní gbogbo àwọn ìyàwó àwọn ilé ìdárayá tó láwọn ṣe ọ̀nà tí ìdáhùn máa ń gbà láti rí ní káàgbà àdúkọ níyà òun náà ní ọ̀nà tó lò kí wọ́n máa fi bọ́ọ̀lù sago mẹ́rin kí wọ́n sago kan àwọ̀ láti òfin yóò kírun kí wọ́n sago méjì àwọ̀ láti òfin ṣáà ìwọlé bọ̀ tẹ̀sí lọ́dún ìtàn kí ọkàn yóò bá wọn kọ̀ọ̀kan sójú nà lọ́sùn hàn wọ́n tààlà kọ́mọ yín mọ́ sọ̀kan tẹ̀mọ̀ òfin à yóò tún bẹ́ẹ̀ lọ létí báyìí tún bẹ́ẹ̀ lọ létí báyìí òun náà ti ọ̀nà tí ìtàní ti ń gbà tó a ọ̀nà ìgbẹ̀yìn rẹ̀ òun náà ní pé kí ni náà tó sì dání tó gbà lérò òun lásìkò èyí tí àwa fi gbẹ̀yìn rẹ̀ òun náà ni pé ọ̀nà wo láwa gbà láti sọ́ra wa kó níbi ṣètọ́jú láti kóra wa yọ kó ní ọ̀dọ̀ ṣètọ́jú tí ìtọ́jú fi ní wàhálà ìdọ́dọ̀ wa ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni àlẹ́sùláṣù pẹ̀lú tàbá òun náà ni pé gbogbo tábà ti fẹ́ ṣe dáadáa ká máa ṣe é nítorí ká máa fọ àwa má ká máa ṣe é nítorí ti Allah subhanahu wa ta'ala nìkan ó fẹ́ kí wọn mọ́ ṣe torí káwọn yóò bá ẹ̀ máa yìn ọ́ ó gbogbo dáadáa tẹ́lẹ̀ bá fẹ́ ṣe ká mọ̀ ṣe nítorí kárí mi káwọn ìbá máa tún bá ìdáadáa ní ọmọ ṣe torí ẹ̀ tó bá ti lélẹ́yìn ṣe ní ọ̀nà kan tó fi fọlọ́wọ́ ṣe káwọn ìyẹn pẹ̀lú táàbà á gbogbo dáadáa bá fẹ́ ṣe káwọn fi ṣe kí ni ká máa fi tẹ̀lé ti ànábì sallallahu alaihi wasallam nígbà bá ti fẹ́ ṣe nínú ẹ̀sìn kárí pé ó jọ ti ànábì sallallahu alaihi wasallam ìdí ànábì bá ti ṣe níjọsìn ká má ṣe so eléyìí ní ìtaba ti tún ní máa ń dá àwa ṣe àti ní kápá lórí ìlọ́nà ni ó máa fi eré sí ti pé ká máa ṣe ẹ̀sìn tánà bí sallallahu alaihi wasallam ẹ̀sìn tánà bí òṣè ìdáhùn ni ó wa ká ṣe. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ọ̀nà tá a fi lè kóra wa yọ kó nínú ṣètọ́n òun náà ni al-iman wa tawakkul ká ní pé ìgbàgbọ́ wa ó gbó dáadáa gbogbo tó yẹ ká gbàgbọ́ ká ṣàlàyé fún wa níbẹ̀rẹ̀ suratul Baqara àwọn ìgbàgbọ́ àwọn àkáàlù ìmán ká rí kó wa tawakkul á sì gbára lé Allah subhanahu wa ta'ala gbogbo tá a bá ń wá ká máa gbọ́kàn sí Allah subhanahu wa ta'ala ká máa gbọ́kàn lé èèyàn pé ah, èèyàn báyìí yóò ṣe dáadáa fún mi èèyàn yóò ṣoore fún mi àbí báyìí ti rí nǹkan wá tába ti gbọ́kàn lé Allah mùsùlùmí ní lágbára lórí ẹ̀ wa ala rabbihim yatawakkalun ẹ tó bá ti gbára lé Allah subhanahu wa ta'ala ẹ ọmọ bá kú fún yàn níṣì níṣẹ́ láti bá dé pé hìn abẹ́ni tí wàá jẹ ìjà ló ṣe sábà jọmọ rẹ fi kú ni a ah, inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ti wá so ọ̀dọ̀ iná láti padà sí so olóòlì kápá wa olóòlì kápá ní owó táàjẹjọ kan láàárọ̀ yìí ó sì wá ṣe bẹ́ẹ̀ náà á ọ̀gbọ̀dọ̀ ní kíní kan ló ìdánilwà gbé sọ́kàn rẹ̀ yá ó kan ló tọ́ ẹ̀wọ̀ wo ni lágbájá tó àti ẹjọ́ já wúrọ̀ àwọn nǹkan báyìí àtẹ̀yìn bá ti ní mánì tó dó dáadáa ìdánilò ti kíni yóò sàkó lọ́dọ̀ yẹn ó wá ní nàmà sùnkọ́ọ̀lù alálẹ́bí rẹ̀ tàwọn lọ́wọ́ ẹjọ́ bá ti mú ṣètọ́ni lọ́rẹ̀ tó bá ti mú ní alápàyàsí irú àwọn báwọn ṣètánì ó máa ní kápá lórí wọn wọ́n lẹ́ni náà ń bí i ó jẹ́ pé wọ́n mú ṣètọ́ ní kíni ní ẹni tí ó ṣe kíni ó fi ṣìkejì Allah subhanahu wa ta'ala so eléyìí òun náà ní máa ń fà ṣe tánù ti kíni tí ó máa rọ ìráyè lọ́dọ̀ yẹn àmọ́ tẹ̀yìn bá ti ní ìmánì tó sì gba alẹ́ Allah subhanahu wa ta'ala ìdánimọ̀ ìdìnà sí yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ọ̀nà tí yóò gbà tí ó fi rí bọ́ lọ́wọ́ ṣètọ́ọ̀nù òun náà ní kíni àtẹ́kọ̀ọ́ àwọ̀ ìsìnfà kéèyàn páyà Allah subhanahu wa ta'ala iná pè ní tẹ́kọ̀ọ́ òun náà ní kéèyàn gbé gàgá sáàárín nǹkan tó lè hàn rí bínú Allah subhanahu wa ta'ala àtìmí Allah subhanahu hàn rí bínú wá máa fẹ́ǹsì sáàrin rẹ àtẹ̀sẹ̀ kò tẹ̀ máa rí dépò pé ẹ ọ̀ wà lọ́lẹ̀ ṣe so eléyìí ní ọ̀nà tí ààyè fi máa dégbé tí èèyàn fi máa bọ́ lọ́wọ́ ṣètọ́nù ni wàlẹ̀ sí fáàm ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ni kéèyàn máa tọrọ àforíjì téèyàn bá ti ṣẹ̀ṣẹ̀ ráyè ní sinmi àforíjì astaghfirullah astaghfirullah astaghfirullah wa atubu ilayhi so àwọn eléyìí anáṣọlá wa lọ́sọ́lá ni wọ́n máa tọrọ àforíjì lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala lóòjọ́ sàbẹ̀yìn dàbàrà nígbà nígbà seventy times lóòjọ́ ànábìnú bá òṣìbá àti ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ náà Allah subhanahu wa ta'ala ó ti pé gbogbo ẹ̀jẹ̀ àrùn sallallahu alaihi wasallam àti tó kọjá àti tí ó ṣe ó ti pé rẹ̀ yìí àdáwì tó máa tọrọ àforíjì lójoojúmọ́ tí bá ló sàwọn tó jẹ́ pé kìkìdá ẹ̀sẹ̀ ni wá àtúwá ní máa tọrọ àforíjì tó ṣe tán òun ní ṣiṣẹ́ ní ìbá ti máa tọrọ àforíjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí àdìdà Nabi sallallahu alaihi wasallam dára sọ pé kullu ibn adama khata' àlẹ́bí ni gbogbo ọmọ àlẹ́bí adama tẹ̀rí mu ẹlẹ́sẹ̀ ni wá bàbá yìí ló kàtọ́ ìnà tàwàbù ẹni tó wá lóore jù nínú àwọn ẹlẹ́sẹ̀ tá a sọ yìí àwọn náà ni àtàwàbù wọn náà ni àwọn tó máa ń sọ sí ni àwọn tó máa ń lọ lè túbá pàtí wọn ti Allah subhanahu wa ta'ala so inú tí a lè fi dẹ́kun aburú ṣe lọ́wọ́ tó fi jìnnà sí wa òun náà ni dhikrullah òun náà ni ká máa rántí Allah subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ gbà ìrẹ́jà Allah subhanahu wa ta'ala yìí níbàámu pẹ̀lú Al-Qur'an níbàámu pẹ̀lú sunnah Nabi sallallahu alaihi wasallam àmọ́ tá bá wà Nabi sallallahu alaihi wasallam ó ní ahọ́n wa kó máa yẹ kó máa bò ní tí ó máa tutù pẹ̀lú ìrẹ́jà Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ bá dájú kó subhanallah alhamdulillah la ilaha illallah gbogbo àwọn àjáàmì ní yóò máa wí báwa bí a bá rìn lọ yóò máa wà lọ́kàn yà yóò máa bí ẹ bá dájú òkó bí ẹ bá òkó bí ẹ wà sí ẹmọ ẹjẹ lọ sùn tààrà bí ń ṣeré yìí gbogbo ògbà yóò mú ṣe kó máa kó máa rí yàn sá yóò máa sá owó tí wà yóò máa yóò máa jìnà sí yàn kò sì ní kò ní máa sábà bí tí máa jìnà sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àìní àwọn yìí tá a lè máa ṣe ìrántí àwọn ìrántí wa tí ó mọ̀ ilé ṣètánì jìnà sí wa tí ó ní kí ṣètánì dọ́dọ̀ wa inú rẹ̀ tánà sallallahu alaihi wasallam pa òun àti díkìrù láyé bá dàlẹ̀ ìsìn ìkọ́lì ìnáwó lẹ́yìn tẹ́yà bá jí lójú oorun ẹ̀tẹ́ bá mìsì bẹ́yà bá jí lójú oorun tẹ́yà sùn ló tó wá jí Ànábì sallallahu alaihi wasallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kíni èyí ó láwọn àtàrù tí yẹn máa ṣe ó láwọn àti yẹn máa ṣe alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur ọba tó yè wá lẹ́yìn ìgbà tó ti pa wá wà ilé ìdújú ọ̀dọ̀ ìyá láti padà sí ọ̀nà ìjọba àbí wà dìde ó túmọ̀ pé bàtà sùn ní láì ẹ̀mí wa tọ̀ ó gbà lọ́dọ̀ lọ́sùn àmì wọ́n tààlà tó bá wù yóò sọ ọ́ lẹ̀ padà àjí tó bá sì yóò sì lẹ̀ sọ́dọ̀ tó bá sì sì tẹ̀ sọ́dọ̀ ní láì àdìpọ̀ jíjímá tó bá wá jí àwọn àdìsá wá dúdú bá nìsín yà nínú ọ̀nà táàbù kékeré táàbù máa jìnà sí ṣẹ̀kọ́ ó náà ní ká máa rántí Allah subhanahu wa ta'ala nígbà tá a bá fẹ́ ṣe kíni nígbà tí a bá fẹ́ jẹun gẹ́gẹ́ bó ṣe wà nù àdìdà ní sọ̀lá àṣà lórí ìdájọ́ àlọ́rọ́ jù bẹ́ẹ̀ ìta ó ní tí ẹ̀ bá wọnú lé inú lé ẹ̀ títẹ̀ bá wọlé ọ̀dákàrà Allah ta'ala ó wá rántí Allah subhanahu wa ta'ala inda dukhul nígbà tó bá fẹ́ wọlé inda dukhul yìí nígbà tó bá fẹ́ wọlé yàní ọ̀nà bá wọ inú ilé rẹ̀

kò tó ń jẹ alẹ́kùn yín lónìí kò sí tẹ́sùn lónìí tó tó gbàtẹ́ ní wọlé ó ti àgbáàbù ẹ kó ṣe àwọn sìtáàni padà nígbà tó tún bẹ́ẹ̀ jẹ ó ti àgbáàbù báwọn sìtáàni ṣe kíni ló ti jáde ní ànábi wa ni wàyí dáa dákàlá tí ẹ̀ bá ti wá wọlé ọ̀dàbí ẹ̀sùn láà tààlà tí ọ̀rọ̀ ti àlọ́ subhanahu wa ta'ala ẹ̀ńdà tó kú lì yìí nígbà tó bẹ́ẹ̀ wọlé ara shaitan sìtáàni wa ti bá àwọn ọmọ fàyídà àlàbíyẹ́sù láàá tààlà nígbà tó ààbì tí ọba tó wá rántí Allah subhanahu wa ta'ala nígbà tó fẹ́ jẹun ọ̀hán yóò tún aṣọ fún pé àdúrọ́kùnmù màbíta yóò tún aṣọ pé àdúrọ́kùnmù màbíta wọlé àṣà tó àdìbíjẹ́ sùn ni àtúnjẹ tẹ́ jẹ sùn ni gbogbo ẹ̀ ló ti gbómi lálẹ́ yìí ẹ̀ máa yóò aṣọ kí ni wọ́n abẹ̀ sí báyẹn jẹun yóò jọ jẹun ní ẹtí báyọ̀ sí oúnjẹ òsì ní kíni kò ní sáǹfààní fún yàn náà làwọn sọlá àlùsálà máa

ẹ̀dùn bá o ti ń jẹun lọ níṣẹ́ wá tó o ti bisimilahi sọ pé bisimilahi awwalahu wa akhirahu sọ pé a bisimilahi mo bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ Allah subhanahu wa ta'ala níbẹ̀rẹ̀ oúnjẹ yìí àti níparí ẹ̀ téèyàn bá ti ṣe léyìn ànábì sallallahu alaihi wasallam ó ní fa innahu la so ah, ṣètọ́nù ní sẹ́kí ni kò ní débi oúnjẹ bí ìjọba tó ń tó bá tó jẹ lọ oríṣi kò ní àìdọ́dọ̀ rẹ mọ́ ìtọ́jú bá jẹ tẹ́lẹ̀ ní oúnjẹ rẹ tó ti gbà mọ́ lọ́wọ́ ó tún á kọ̀ fún kò ní tó mọ́ nígbà tó ó tún gbà lọ́wọ́ rẹ padà kò ní jẹ́ kí ó sàǹfààní fún ṣètọ́nù yẹn so eléyìí àǹfààní kí òun náà ti Allah subhanahu wa ta'ala bá fẹ́ jẹun òun ni àǹfààní inú kíkì tá a níbi fún wa òun náà ni kí òun náà Allah subhanahu wa ta'ala nígbà tí èèyàn ẹ̀sì bá mi ní abẹ́ wọnú lé tẹ̀yẹ sùn àti sọ́síwájú tó ànábì sallallahu alaihi wasallam oríkèyàn wọn rántí Allah subhanahu wa ta'ala tó tẹ́yẹ̀ bá ti rántí rẹ̀ nígbà tẹ́yẹ̀ bá fẹ́ wọlé yìí ṣètàdò ní ṣẹ́gìrì kò ní ráyè lọ́dọ̀ yàn ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ni díkìrù láhí ẹ̀yìn àlùkùrújì ní àlùbẹ́yì tẹ́yẹ̀ máa ń fẹ́ jáde nulẹ̀ náà ó sallallahu wasallam ń kéèyàn wí ọ̀pọ̀lọpọ̀ wa ní ti báyìí sí òròjú ìdájọ́ ti báyìí lágbèé èèyàn ti ẹ̀ ní rántí rárá kéèyàn tó sọ tàbí èèyàn kéèyàn sọ nígbà téèyàn bá jáde nínú ilé

ó ní àwọn mọ̀lẹ́kù mọ́ sọ fún pé kò fi ìta wàhùdì yàní wọ́n ti kó ṣe kíni wọ́n ti tó ọ lónìí yàní Allah subhanahu wa ta'ala ti tó ọ wàhùdì ó sì fi ọmọ náà wàkùfì àwòkì ó sì sọ kó níbi aburú wàkànáhà ánìlú ṣe ìtọ́ ìdáná wa kó lẹ́gbẹ̀ẹ́ ìlú àjọ kó lójú ọ̀nà fún báyọ̀ kọjá láti dóde lójú ọ̀nà tẹ́lẹ̀ pé jáde láti jọ máa ń lọ ìlú àjọ lè dá wa lálẹ́ gbòòrò fún báyọ̀ pé ó wí kíní báyìí tán kànáhà ánìlú ṣe ìtọ́ ẹ̀dùn àmì ṣètọ́ ìwádìí kíní ìtàní wa yóò wá kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀yàkúlù àdìṣẹ̀tọ́nì àfà ìtàní wa sọ fún ṣètánì mi ìpè kẹ́ ìpàdákà bẹ̀rọ̀ jùlẹ̀ ọ̀dùnhúdìyà wọ̀kúfìyà wọ̀wúfìyà kí ló fẹ́ kí n ṣe má òjò máa lọ́jọ́ díẹ̀ mi kí mo fẹ́ ṣe kí mo fẹ́ rí ṣe fẹ́ pé wọ́n ti tó lónìí kó ìjà burú mi ẹ̀tọ́ ti fi sọ rẹ̀ sọ ẹ̀tọ́ ti fọnà máa ọ̀nà ògùn fẹ́ gbà ẹwà náà kárìkárì bisimilahi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ẹ̀ ń sì jáde òṣìṣẹ́ ṣètánì bẹ́ẹ̀ lómi jáde látara pé ó jáde nílé ìjà ní ọmọdé ìjà ń ta ẹlòmíì jáde ìbáni bá jáde yóò máa sọ̀rọ̀ lóòsí lọ́gàn yóò fi lè ṣe kíni yóò fi kọlu gba Allah subhanahu wa ta'ala ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ lómi jáde ní gbéwá jáde kó lórí ṣìṣìtánì máa fi àwọn obìnrin hàn ẹgbẹ́ òrómìnira mo ṣe rí ẹ òrójú eléyìí òrélẹ́yìí ṣìṣìtánì máa fi hàn nù àmọ́ tí ìbá ti wí àdúrà yìí bisimilayi tawakkaltu ala Allah wàlà hawla wàlà quwwata illa billah ìtàlẹ̀ òdìṣe kíni kò ní máa tọ́ka àti gbogbo irú àwọn àbúrú òsìníwà tó kíni onílé yóò sì na Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala Ànábì sallallahu alaihi wasallam tó tún kọ́ wa nínú àwọn àlùkáàrù tó kọ́ ní sí ìgbà tí èèyàn nígbà tí èèyàn rí nǹkan ọ̀gbìn yàn bá nǹkan ọ̀gbìn yàn ní ti báyìí èèyàn wá ti kíni èèyàn wá rí padà anabi sallallahu alaihi wasallam ní kéèyàn tó gbé kéèyàn tó máa gùn kéèyàn tó kéèyàn sọ pé kí ni bismillah ẹtì báyìí sí kéèyàn sọ pé kí ni bismillah ipe nítorí pé ṣètánì tẹ rí yẹn fa innahu yusaddaru hatta yasira mithla dibab ṣètánì tẹ rí yẹn kí máa ń sọra ẹ̀dí kékeré ẹtì báyìí sí ṣètánì máa ń sọra ẹ̀dí ńláńlá ṣe ó ti wá wá wá wá ní wá ní nìkan tó lè fi sàánà ló gbé tó wá bá kẹ̀kẹ́ rẹ̀ síbẹ̀ fún ọ ó ti wá dẹ̀ kẹ̀kẹ́ rẹ̀ síbẹ̀ fún ọ. tó bá délé ẹ̀sìn àná ìṣòwò àwọn ìṣòwò àwọn ìṣòwò kíni kó ti bísí láì tó tó sí kíni kó tó gbé padà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ká àbúrò àti kọ́ àkàmọ́ ṣe òun náà ni díkìrì láhi àyíǹda dùkú lè kàdà. àmọ́ rántí àwọn ọ̀sùn hàn wọ́n ta alámàtí yóò bá wọ ni àwọn ìjẹun bẹ́ẹ̀ àwọn ṣètọ́ ni bẹ́ẹ̀ tọ́lẹ̀ kan gbáyà ànábì wa kọ́ wa ó ní ẹ bá fẹ́ wọlé ẹ ti bá àwọn ìsìn ànábì ní kí ẹ ṣe Ah, oníkẹ́ oh, òsì Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ẹ̀dí bá rẹ̀ sí nítorí pé kíni nítorí pé àwọn ṣètọ́nì ti wà ṣètọ́nì wà bẹ́ẹ̀ kí níta máa gbé nù ibi ẹ̀gbin la jẹ̀lú máa gbé tó tí ẹ̀ bá ti ṣe léyìn sí <clears throat> yóò ṣe kíni yóò máa sá fún yàn náà ni wà ní al-adhanu wal iqamatu oyin eh, yàtùrùdáàni náà ni ká máa pèrún àti ká máa ṣèkọ́mà ní máa lé ṣètọ́nì tí ìdánibá ti gbọ́ bí tó ti ń pèrún àti àdìbàdìsì òun náà ló fà ló jẹ́ pé kí ni nínú nǹkan tí àwọn èèyàn máa fi ṣe rúkìá fún yàn tí ẹ bá dá ìjẹun kó sẹ́ni ìlà ẹ pè wọn sí létí ẹsẹ̀ ìpamọ́ sí ẹsẹ̀ sọ́tò fàtì ha àwọn òwúrọ̀ àwọn kaba yìí àárọ̀ máa ní àjẹnú yìí kẹ́sì máa lákẹ̀rẹ̀ kí ara ni ẹ máa rí ní alátara ẹni lájẹnú òṣèré tọ́lájú pé ara ní ẹni òun àtẹ̀sẹ̀ ìpamọ́ sí létí tẹ̀sí àtàkàrà wa ní àtẹ̀kà sọ́tò fàtì ara wa ní ẹ títí tí ó lè kíni tí ó padà fi sọ̀rọ̀ jáde àti tí ó mọ̀ jáde àgbà àwọn jáde ara ní ohun tí jáde kó bẹ̀. so eléyìí òun náà nínú ọ̀nà tí àwọn ti kíni tí àwọn fi sọ wáyé sọ kó níbi aburú ṣètọ́nù iná àti àwọn wíwá sọ kó níbi aburú ṣètọ́nù <clears throat> òun náà ní tàbí sọ̀rọ̀ àwọn sọ́lá tó tó fọ́ pé yàrá ká máa ṣe kíni ká máa tilẹ̀kùn nígbà tí ẹ bá fẹ́ wọ tí ẹ bá Allah subhanahu wa ta'ala bismillah ó tilẹ̀kùn rẹ̀ nígbà tó bá fẹ́ tilẹ̀kùn nulẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó kéèyàn paná kéèyàn tó sùn kéèyàn sì dé àwọn nǹkan tí ẹ máa fi jẹun tí ẹ máa fi mu yìí kéèyàn dé tí o bá ti kankan bẹ́ẹ̀ kéèyàn dojú rẹ̀ délẹ̀ kéèyàn tó ti sílá ìgbà tí o bá ti fi tí o bá ti tó pé sì tán yóò máa ní káàkiri nígbẹ̀yìn òru ní ọgbẹ̀jọ́ òru tí máa wá ní káàkiri sí ìdẹ̀kùn tí ẹ bá ti pẹ̀lú sí láì ó sì ó sì wọlé ẹ̀dínwá ló sì àwọn nǹkan nǹkan tí ẹ bá fi jẹun tí ẹ bá pàdé pẹ̀lú sí láì yóò sì ó lè fi pọ́sì sílẹ̀ fún yín ẹ̀sìnbá rẹ̀ sí ó lè dà rẹ̀ jẹ́ kúté ó lè fẹsẹ̀ dá látànù ẹ̀sìnbá rẹ̀ sí àlọ́bì ní ẹ̀pá náà ẹ̀sìnbá rẹ̀ sí tẹ́bá fẹ́ sùn ẹ̀pá náà wò nítorí pé ṣètò àdókò sọ pé kúté ni pé lọ́lẹ̀ ìjà apá lọ́lẹ̀ kọlu látàrù yóò wá kọlu yóò bá ràmọ́ bẹ́ẹ̀ jẹ́ èsì sùn lọ yóò kù lára bẹ́ẹ̀ yóò so ṣètánì ni yóò lo òwúrọ̀ àwọn nǹkan báwọn ni láti fi dá wàhálà rẹ̀ fihàn tí ẹ bá ti wá ṣe lé ìfihàn sí bísí ńlá nígbà kò ní ráyè láti kékeré láti kọdíyàn àti láti ṣe aburú fún yàn nínú àwọn ìrántí anabi sallallahu alaihi wasallam tí anabi kọ́ wa òun náà ní pé kí ni ká máa ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir anabi àkọ́kọ́ ká máa ṣe ní ọgọ́rùn-ún lójúmọ́ ẹ̀sìn bá mi tí ẹ̀ bá máa ṣe lẹ́yìn àgbọ́lọ́hùn yìí yóò sọ ẹ̀kọ́ ibi aburú ṣètọ́n òní jẹ́ ṣètọ́n lè tẹ́tẹ́ ní kúrá ìlọ́dọ̀ yẹn yóò tún wá jẹ́ pé kí ni kò sẹ́ni tí ó gba aládá láti yóò gbà yẹn kò sẹ́ni tí ó gbà rẹ̀ àfẹ́tẹ́ pàtó náà bá ṣe wé èyí tí ẹ bá ṣe yàrá yóò wá gba aládá àdébìnrin àti ẹni tó bá tún ṣe bẹ́ẹ̀ lọ ẹ̀dí bá rẹ̀ tó tó ó ṣe yóò tán ní síláyì ó tún wá ń ṣe àwọn míì láàyè fún kí èsì kí ni tí ó kò ká sí tó àdébìnrin ládà yóò ṣe kí ni yóò tún pọ̀ ju ju rẹ̀ báwọn lọ àdébìnrin kọ́dà yóò tún gba aládá ẹ máa wí kí ni ẹ máa wí àdúrà ta wí àdébìnrin yóò gba aládá bí bàtẹ́yìn bọ́ fún lọ́rùn ẹrú ẹrú mẹ́wàá yẹn láti ẹ̀rú gbàgbé sí pọ̀ tó so náà ló pàṣẹ pé kí ni wúrà àwọn àkàbà yìí kéèyàn ṣe kí ni kéèyàn gbìyànjú kéèyàn máa ṣe àwọn àlùkárì kéèyàn wájì ẹtì bá mi sì ẹni tí ò bá mọ̀ nípa rẹ̀ ó wá ẹni tí ó kọ tòtẹ́ bá ní tó gba àwọn eléyìí yóò máa san kó ní ṣètọ́ ẹ̀ẹ́dẹ̀ náà ni kìláàtù Qur'an kéèyàn máa ta Qur'an dáadáa nínú tí ẹ̀ máa fi ṣe kí ni tí ẹ̀ máa fi dìnà sí ṣètọ́ nìyí nínú àwọn táwọn ẹbí sọlá àlọ sọlá tọ́ka wa òun náà ni ah, eh, àyà kan àdàbí ní àyà kan bẹ nínú alukur'an ó ní àákìrù àyàtẹ́ ní sọ́ọ̀tù bákọ̀rá àwọn àyàgbẹ̀ méjì wà nínú sọ́ọ̀tù bákọ̀rá yìí anábì ní máa ń kọ́ra àyàtẹ́ ní àárín sọ́ọ̀tù bákọ̀rá ìlẹ́ ìlà ti kàbàtà anábì ní tẹ̀yẹ̀ bá ka àyà méjì tó wà nípẹ́ yìí sọ́ọ̀tù bákọ̀rá yìí ó ní méjì ó ti tó ẹ̀sìnbà kí ni àyà òun náà ni amana rasul àbí tí amana rasul náà ni so anabi ni tó bá ka méjì wájú kó anabi sallallahu alaihi wasallam ní ó ti tó so gẹ́gẹ́ náà ni àárín àdídì mi dáná tó sọ eh, sọ́ọ̀tù bákọ́rà fún wa ìpè sọ́ọ̀tù bákọ́rà yìí ẹni tí máa máa ń kà á dáadáa nulẹ̀ fi máa wọnú ilé ẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni jẹ́ anabi sallallahu alaihi wasallam tó sọ pa òun náà ni ayatul kursi òun náà ni kéèyàn máa ka ayatul kursi ayatul kursi yìí ẹni tó jẹ́ ọ̀gá àwọn ṣèkọ́ọ̀nù òun náà ló ti kiri òun ló sọ ayatul kursi yìí ló sọ àbàlẹ́ nígbẹ́lẹ́ta ṣèkọ́n òun wá bá ìmọ̀ wá jì ta lọ́dọ̀ àkókò rẹ̀ wá ìtajà kátà fẹ́ sí lọ́dọ̀ ìdánù wá jì àkúrẹ́ àwọn ká máa ń jẹ alákọ̀ọ́kọ́ ó bẹ̀ẹ́ ó ká mú jẹlẹ̀ kejì ó bẹ̀ẹ́ tàbí ká mú jẹlẹ̀ kẹta ó wá bẹ̀ẹ́ ó wá ní àkókò kọ ní kiri kan òun ló wá sọ fún àkókò rẹ̀ wá ipe àyà kan bẹ nínú àlùkò àyà tó kù sí ó ní ẹni tó bá kà á ẹ̀wọ̀n àrísì ṣètọ́nì ní sọ́wọ́ ó ní ẹni bá ka ayatollah sí láàárọ̀ ẹni bá rí sí ó ní ayatollah sí yìí yóò máa sọ kó ìdí àbúrò àwọn àṣetọ́nì tí tó fi di ìrọ̀lẹ́ ó lẹ́ tó bá tó bá ka nírọ̀lẹ́ tó bá tó bá ka nírọ̀lẹ́ ó ní yóò tún wá rí sọ kó ìdí àbúrò àwọn tí tó fi kiri tó fi dárọ̀ ìjọ kejì ọ̀rọ̀ yìí àbúrò wa sọ láti ìgbà òdodo ni ọ̀rọ̀ alọ̀kọ̀bí ilẹ̀ ilẹ̀ yẹ̀yẹ́ yẹ̀wúgbù yìí ṣètọ́ ní ọ̀tọ̀ tó sọ ní òdodo ni ibo ní ìfọ́lé sọ́dà kọ́ká wọ̀bú àtẹ̀lú ẹgbà tí òótọ́ ni tó sọ lóòótọ́ àmọ́ òkúrọ́ ni o wọ́n yóò máa tọ́jú ní máa sọ tẹ̀lé òkúrọ́ ni àmọ́ tó nípa kò sí ìbò ṣe nínú ẹ̀wá wo ni kò sí ìbò ṣe wà látàkàrà ní àmọ́ sí lẹ́yìn kọ̀ọ̀kan ó wà látàkàrà ní àmọ́ sí láàárọ̀ kó tó yọ

ẹbí wa àwọn ìyá ẹ̀fọ́ làwọn lóun ọjà ká àkàrọ̀ ní àkàtà ní ìdókòwò tá àdárò wa náà ní ọ̀gá ìdókòwò àdárò náà lónà. ẹbí wa rò pé àgbo ojú òkà àgbo síkẹ́rẹ́ kó tó kó wa ń sọ àgbo olóńdè àgbo oníkiri kan tó máa kó tó sùn kó tó rí kó tó rí sọ látara pé kí ni látara pé mo gbá gbogbo àwọn nǹkan wọ̀nyí mo gbá gbọ́. nínú àwọn táàrí sọ fún àǹkù á tí ó bá jẹ́ sọ fún wa òun náà ní àlùmọ̀ àwùdá òun náà ní àwọn súrà táwọn ti kiri táwọn ti wá sọ ó náà ní wọ́n wá kúrò ọ̀gbọ̀n aláìsúrò ọ̀gbọ̀n ìnáṣì ó wà nípa sáàtà ní àmọ́ sí láàárọ̀ kóró tó yọ ó wà nípa sáàtà ní àmọ́ sí ní ọ̀rẹ́ tó ń bá wọ̀ ó wà nípa sáàtà ní àmọ́ sí lẹ́yìn kọ̀ọ̀kan báwo tó wà náà sáàtà ní àmọ́ sí ká tó sùn káwọn máa túbọ̀ rẹ̀ sọ́wọ́ káwọn ìlà tí a bá gbogbo eléyìí láti bá a ti láti lè bá a fi rí ìdáàbòbò kúrò níbi abúlé ṣèkọ́ni ẹwọ sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ànábì ní ànábì ní kúrò fún ọ̀lá ó ní kúrò ọ̀lá ọ̀tẹ́ rí yẹn kúrò ọ̀lá aháàdùwẹ̀ àwùjàdáyì àti kúrò ọ̀lá ìbáradà kúrò ọ̀lá ìbáradà ànábì ní àmẹ́jì tẹ́ rí mu ó ní ìlà tún sí ìlà tún sí ìtàlá àtàkọ́rọ̀ ànábì ní máa wí ní ìgbà tó bá ti nígbà tó bá délé àti ìgbà tó bá jí láàárọ̀ máa wí tí sọ̀hábì ó wá bẹ̀rù ànábì sallallahu alaihi wasallam pé kí ni nǹkan tó mọ̀ máa wí kọ́ọ̀rù àríwá pọ̀ so eléyìí ẹ̀ka ló sì kiri ká gbìyànjú ká máa ṣe àgbogbo àwọn eléyìí gẹ́gẹ́ náà ní kúrò àtúrà mi fara àtúrà àtúrà mi náà tábà lówó ìtumá rẹ̀ á rí pé kiri á rí pé ìsọ́ni ìwásọ̀ni kò níbi àgbo ṣèkọ́ni ìwásọ̀ni kò níbi àgbo àwọn olójúbú ìwásọ̀ni kò níbi àgbo àwọn ẹlẹ́gà gbogbo eléyìí fẹ́ ká kiri fẹ́ ká dún ní ká máa ṣe ká lọ jẹ́ ẹ̀kọ́ ìbá rẹ̀ nínú àwọn ọ̀nà tábìlì àgbègbè ara wa kò níbi àgbo ṣèkọ́ni òun náà ní àdìsí àlọ́ òun náà ní ká máa wá ìsọ́ táwọn ọmọ ọlọ́run sàánù ó náà wá sọ fún níbi agogo ṣètọ́n tó tábà ti fẹ́ dáadáa tábà ti fẹ́ ṣètọ́n ó fẹ́ máa ti kiri ó fẹ́ máa kọjú wá láti kiri láti àwọn òbí láyé nínú ṣètọ́n lọ́dí táwọn òbí òbí bá fẹ́ máa wá sí wa tó bá fún lẹ́sí Allah Allah tó bá wá jẹ́ kí pẹ̀lú àbí òkúta ló dá Allah àdáni tó bá jẹ́ bẹ́ẹ̀ kó sì kíni kó sì àwọn òbílá yìí nínú ṣe ìlú àrẹ̀ ọ̀dí. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àbámi sọ̀rọ̀ àwọn ọlọ́sọ̀rọ̀ fún wa òun náà nígbà tí ròyìn ròyìn bá wá sí àlọ́kàn ẹ̀jẹ̀ bá mi sì ròyìn ròyìn tí bá wá sí àlọ́kàn lérí irun ó kí wọn táyé sọ àwọn òkú mélòó ló kí ẹ̀ẹ́dẹ́ kó sàlá kó sàlá tí máa máa ń sèyàn dáadáa àlùbọ́sọ̀ọ̀dá tí máa máa ń ti sàlá ní ti gbogbo bàtí máa ń wá lọ́nà ẹgbẹ́ àkóso ní àbí àbálàlá ti jáde gbogbo ẹ̀sán ti máa ti bẹ́ẹ̀ sì láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀dọ́ àti gbogbo ohun tó bá ti láyé rẹ̀ ò ní máa ti lé ní gbogbo ní àgbẹ̀ta ni gbogbo ìgbà tó máa ń sí ìlú sahel eléyìí sì sì láti bẹ̀rẹ̀ ni o ó yà bẹ̀rẹ̀ kó wọ́n ṣe gbogbo àwọn àgbà ọ̀dọ́ kó wọ́n ṣe kí sì láti sì kiri kó wà lóye sá kó wà lóye jìnà sí i. ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ní inú tí a mọ̀ wá sọ́kò ní akúṣe tọ́ni òun náà ní yóò wá ní kí ẹ̀hún yóò máa kọ́ yàn ní pọ̀pọ̀ yá ọ̀yà gba ayé kí ẹ̀dùn àti ẹ̀mí òbí mi sì yóò sì kú yóò sì kọ́ mẹ́lẹ́ tó bá kọ́ mọ́lẹ́ ná òbí yóò wá wálẹ̀ láti kú lára rẹ̀ tó bá kọ́sẹ̀ lẹ́sẹ̀ máa bí rẹ̀ ẹ̀yẹn ó ti kó bá tó yóò máa wá kábàámà ẹ̀mí òbí mi sì yóò sì kọ́ ọkọ rẹ̀ ẹ̀dùn àti ẹ̀mí náà ní àti kékeré yóò sì kọ́ ọkọ rẹ̀ lọ́ọ̀rẹ̀ pa ẹ̀mí ó sì yóò pàyàwó ẹ̀ máa pa ní wàlẹ̀ sùn èsì nílò náà àwọn kí ni wọ́n wá ẹgbẹ̀ẹ́ èṣù ilé tí wọ́n ní lè ní lè tóbi á gbé èṣù bá ti níbi ìwọ̀n aráyè ní ọ̀dọ̀ rẹ̀. so ànábì sallallahu alaihi wasallam níjọ́ kan ànábì ní Sulaiman fún sọ̀rọ̀ ó ní kọ́lá ìsábàrọ̀ bíláàdì ní Rasulullahi sallallahu alaihi wasallam wọ́n láwọn méjì kan wọ́n fúra wọn lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀já àlà àdúgbò tàmárù àyà ìtọ́nà àbẹ́jì ojú rẹ̀ wá pọ́n wọ́n ti fúra wọn ojú rẹ̀ ti wá pọ́n òkú ti dùn wọ́n ti dábìkú gbogbo ká sọ́run rẹ̀ títí wọ́n ń dìde látara pé kíni látara pé ìbínú ọ̀dà rasulullah sallallahu alaihi wasallam wá ní inni la a'rifu kalima anábì ni mo sì mọ gbólóhùn kan o anábì ni gbólóhùn tí mo mọ̀ yìí là kọ́ là á tí wọ́n fi lè sọ́jà dé lẹ́nu pẹ́rẹ́ làtà àbá àlùkù lẹ́nu yẹ̀yẹ̀ ìdí rí báyìí ní sẹ̀rẹ̀ sí lọ́wọ́ yóò sì lọ ẹ̀gbọ́n mi ẹ ṣe pán látara bínú yẹn bí kásán rẹ̀ ṣe dìde látara bínú yẹn anábì yóò sì kó lára rẹ̀ anábì ni gbólóhùn yẹn náà ti pé a'udhu billahi من الشيطان الرجيم اتباع سبب كو سبب اعوذ بالله من الشيطان الرجيم تي ما بي لورنس ẹ bá nílò àbẹ́bí mọ́ bínú àwọn àbẹ́bí mọ́ bínú bínú lásán ẹ ẹ ẹ bomi ẹ bomi pa iná bí wọn rẹ ọ̀rọ̀ tẹ́bi pa bomi pa ni pé ẹ ká tu ẹni gbogbo sọ pé àwọn òbílẹ̀ ẹ̀rẹ́ ṣe wà lọ́jì ẹjọ́ orí wí ká sọ pé àwọn òbílẹ̀ ẹ̀rẹ́ ṣe wà lọ́jì àmọ́ òkè máa fà á bá ti fà á bá àwọn gan yóò ti ẹni ẹni bẹ̀rẹ̀ yóò ti dànù ẹ̀dùn àgbẹ̀bí ṣe láti wọlé sí la so ah, eléyìí ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó bá rí báwọn ẹ ti bá wọn sí so ànábì ní ṣètò àdéhùn sí kíni yóò jìnà sí bàbá àrọ jùlọ ọmọ wọn sọ fún ànábì pé wàhálà dárọ bí ìdùnnú ànábì wọn bá wọn ní pé máa yá wẹ̀rẹ̀ ẹ ti bá wọn sí bàtà ànábì ní àpé ọ̀tá ànábì sọ yìí sí pé wà á tàwọn tó wá ní sẹ́rì mi wá pé mo ti mo sì wá yá wẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ṣètò àdéhùn sí wà ní ìsìláì àbàbàlọ̀ ọ̀hún náà kò ní nàìjíríà tẹ̀lé ìbínú tẹ̀lé ní yóò wá ṣe abúrú tán yóò máa ṣe kíni yóò máa wá yóò máa wá kábàámà lébi tó ṣe iná ọ̀nà tí a ti máa wá sọ kó níbi ṣe tọ́ òun náà ní ẹ̀ńdà òru yá sì yí màá yọ tọ́rọ ẹ̀ńdà ìgbàlá nígbà tí ẹ̀yàn bá rí tí ọkàn yẹn kọ̀ tí ẹ̀yàn bá rí tọ́kàn yẹn kọ̀ lójú oorun òun lára wá lára òun lára pé ìnira fọ òun lára káwọn kan lé ọ àbábùsẹ lẹ́nìkan tó mọ̀ rí ọkàn yẹn wá máa yá lójú àlá tó bá ti láì sí àlẹ́bìnrin wá sọ kó níbi àbùkù ṣe tọ́ọ̀lù wọn wùlẹ̀ rúlọ́kàn rẹ pé àbí máa lọ lé bẹ́ẹ̀ nìkan ni àbí máa lè ṣe ànábì ni wá sọ kúrò níbi aburú ṣètọ́n kúrò níbi nǹkan tó rí níbi lójú àlá rẹ ànábì ló táwàdá lẹ́ẹ̀mẹ́ta sí apá òsì rẹ kó sì wá sọ àwọn ìláyé ìṣàrí ṣètọ́n àwọn ìláyé ṣètọ́n lọ́dí ayé tó wà ní àwọn ìláyé ìṣàrí máa wà áyè fi mànáàmì ayé tó wà ní ìdí ní ọ̀dùnjà wọ́n sọ pé Allah subhanahu wa ta'ala kò ní aburú tí mo rí lójú omi wọ́n mọ̀ kó ní abá mi nínú gbèsè ayé kó sì mọ̀ kó ní abá mi nínú ẹ̀sìn mi so eléyìí nínú àwọn àti ẹ̀ma wá sọ fún ìyàwó ṣètọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn àti ẹ̀ma wá sọ fún ìyàwó ṣètọ́ nípa tí ẹ bá fẹ́ ta kò áì látà àwọn kùránì bá lè fi máa ta òní bá bẹ̀ ìbáàlè lè yóò pọ́ tó súnmọ́ kàrẹ́ náà wọ́n sọ hánà tàbí sọ pé ìbáyìí làkọ̀ láti kùránì tó bá fẹ́ ta kùránì pàṣẹ ìgbìlá ní ṣètọ́ ni wọ̀nyí so àwọn bìláyì ní ṣètọ́ ni wọ̀nyí máa bá bẹ́ẹ̀ ta ayà kan ní ọdún láti sí àwọn bìláyì ní ṣètọ́ ni wọ̀nyí kí nígbà tẹ́ bá fẹ́ wọnú mọ́sálásí ànábì tó kọ́ wa ládùúgbà tẹ́ wọ́n sì tẹ́ bá fẹ́ sí gbèrè tẹ́ bá fẹ́ wọnú mọ́sálásí ànábì a'udhu billahi al-azim wa bi wajhihi al-karim wa sultanihi al-qadim minash shaitanir rajim ẹ̀dí bá mi sì. so ànábì kọ́ wa ládùúgbà yìí nítorí pé kíni nítorí pé tó o bá wí síwájú kó tó wọnú mọ́sálásí sìdáàmì mọ́ mọ́sálásí yóò gbé wọn wá kóró yóò yí bá ọ. sọ sòwòtánì àwọn òṣèlú láì gbájú tó bẹ̀rẹ̀ rà níbi wọn òtún dínà mi kù tó gbélé ìdí àbá ṣe èèyàn máa ṣe kíni èèyàn máa fi dí agbára ṣètọ́nì kù oníráyè lọ́dọ̀ yẹn tó gẹ́gẹ́ náà nínú ọ̀nà tí ẹ máa gbà tí ẹ máa fi wá ìṣọ́ kò níbi àwòrán ṣètọ́nì òun náà nígbà tí ẹ bá gbọ́ tí ajá bá ń gbó àdábì tí ẹ bá gbọ́ tájá gbó kí ẹ máa ṣe àwọn Hmm? àrẹ́bì ní ẹni tó bá gbọ́ tí àkùkọ bá kọ wọ́sàlùlọ́ àmì fọ́dì yìí fa iná ha rọ́àtì málàkà àrẹ́bì ní ẹni tó bá gbọ́ tí àkùkọ bá kọ ó máa tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nígbà gbọ́ tó kọ ó ní màláìkà ni tó bá ní màláìkà ló gbà lọ́kọ̀ fi kọ ó ní wàlídà sọfí tó nàí kọlì ìmáàlù àrẹ́bì jẹba gbọ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ wá hàn ẹ̀dẹ́bà rẹ̀ sí nítorí pé àwòṣe ìtọ́ni ni gẹ́gẹ́ náà lànà mi sọ nípa ti ajá náà tó jẹba ti gbọ́ta já ń gbó gbogbogbò lóru ẹ máa ṣe àwọn ìlànà nínú ṣe ìtọ́ni wọ̀nyí ó sì kéde ó ṣe ìtọ́ni ni tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tún wá sọ fún ibi àbúrò ṣe ìtọ́ni nígbà tá a bá fẹ́ lásìkò pẹ̀lú ìyàwó wa wà sọ síwájú ẹ̀ kan pé àárín ikú aládùúrà láwọn yóò wá sọ fún ibi àbúrò ṣe ìtọ́ni ẹni tí ò bá ti ṣe ìtọ́ni ó sì kéde yóò ní nínú ọmọ tó bí yóò sì máa kó ìlera bá wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èèyàn tó máa wá sọ kó bí agbó ṣètọ́ fún àwọn tí ìbá bí àrẹ́bí sallallahu alaihi wasallam a máa wá sọ kó bí agbó ṣètọ́ fún Hasan wal Hussein àrẹ́bí wọn sọ pé àrẹ́bí sallallahu alaihi wasallam sọ pé àwọn òkè mẹ́tì láì ta àmà min kulli shaytanin wa hama wa min kulli ainin lam so àrẹ́bí sallallahu alaihi wasallam ni máa fi eléyìí máa fi wá sọ fún Hasan wal Hussein pé ó gbọ́dọ̀ àwọn sọ̀rọ̀ mo fi wá ìsọ́ kúrò níbi aburú ṣètọ́n ṣètọ́n yẹn ní ẹ̀kọ́ ilé ìgbé àti bí aburú àwọn olójúgbú àti bá àti máa fojú gbówó yàn kó wá sọ fún àkó fún àwọn ọmọ yìí àlejò máa fi wá sọ gẹ́gẹ́ náà ní káwọn máa gbìyànjú ká máa ṣe kíni ká máa fi wá sọ fún àwọn ọmọ wa tí a bí ká máa wá sọ ká máa fi wá sọ Allah subhanahu wa ta'ala fún wa so eléyìí òun ni ìwọ̀nba nínú àwọn ọ̀nà nínú níbẹ̀ yìí nínú àwọn ọ̀nà tí àyẹ̀mí máa ń rí ṣe tàbí ẹ̀ma sáà ṣe ìtọ́ ọdún máa jìnà sí yàn òun náà ni àlèkè àdá àtọ̀rí ti ṣe ìtọ́jú wá sí alẹ́sẹ̀ ìlú bí àlèsà kí ọmọ ìbẹ̀rẹ̀ sí gbogbo àwọn ìgbésẹ̀ ṣe ìtọ́jú àwọn ìṣe ìdánimọ̀ máa ń gbà ní máa fi sọ̀yàn káwọn náà àkàrà wa gbogbo ọ̀dà ṣẹ́wó káwọn náà gbìyànjú àti Adam alayhisalam àti ṣètò tó ṣẹlẹ̀ láàrin wọn àti ilé tí ṣètò àti ilé gbogbo ọ̀nà tó lóun gbà tó wọlé sọ àwọn ẹni òun náà àwọn ìtàn ìsàlàyé àwọn àtàwọn ló wá fóde táwọn fi wá ìsọ kó níbi àbúrò rẹ òun náà láti tàfà wáyé tó ká bí ẹ̀dú káwọn sì kiri káwọn ẹni wà lọ́wọ́ nǹkan wọ̀nyí yóò mọ̀ dábọ̀ wá kó ìjàkú ṣètò ọ̀nà nígbẹ̀yìn àtàbàlòwò kí ilẹ̀ sí lónìí á lè fi ọ̀rọ̀ lọ́rùn di ogun lónìí so a kò sí mẹ́wàá ìgbẹ̀yìn ọ̀gbọ́n tó jẹ́ pé mẹ́wàá ìgbẹ̀yìn ọ̀gbọ́n yìí à mẹ́wàá yìí ó lọ́lá púpọ̀ gẹ́gẹ́ àti sọ̀lá wa lọ́sọ́lá ti dúwe fún wa nígbà tí àwọn àyà nínú àgbà pẹ̀lú àwọn ọlá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbẹ̀yìn mẹ́wàá ìgbẹ̀yìn ọ̀gbọ́n yìí àwọn súnà wa wà bẹ́ẹ̀ tí àti sọ̀lá wa lọ́sọ́lá ń tọ́ka wa tí a mọ̀ sí káàmù ìgbé ọlọ́sùn káàmù ọ̀gá alábẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àdáadáa wà táwọn èèyàn dáálẹ̀ síbẹ̀ ẹ̀sìn bá rẹ̀ sí bí àwọn nínú àwọn sọ́nà àti sọ̀lá wa àti sọ̀lá ìbẹ́ẹ̀bẹ́ òun náà ní àyíká òun náà ní káàkóra tó sí mọ́sáàsì pẹ̀lú àti káàkiri kiri káàkiri tó sì máa lọ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ mọ́sáàsì àti máa wá ṣe yìí òun náà ní mọ́sáàsì wá ní kíní máa bẹ́ẹ̀ léè ti àwọn fún ìrìnàjò tó tẹ̀ àwọn ọ̀rọ̀ àwọn àtòkòrò lọ́nà lábára máa kíní máa gbogbo lábára kíní máa òun náà ní máa ṣe àyíká ní máa wà bẹ́ẹ̀ kò sí ọ̀nà síta ní ìfẹ́ níbẹ̀ yẹn so àyà jáde ìfẹ́ jẹ́ ìgbàlódé ni ìfẹ́ jẹ́ nígbà ní ara òun yẹn máa ṣe máa ọ̀sá sí i bẹ́ẹ̀ àwọn abẹ́ jẹ òkú jẹjẹ àwọn abẹ́ ọ̀la ẹ̀ òfẹ́ wẹ̀ òfẹ́ wẹ̀ ṣẹ́ lára òwúrọ̀ àwọn báyìí nínú àwọn àti ká mi èso mi òdìbò àti òwúrọ̀ àwọn báyìí àti sùn náà níbi àkàlẹ̀ ìgbésẹ̀ àti sọ̀lá wà lọ́sọ̀lá àìsàn òjò làwà ní àwọn àti ṣe káàtó mẹ́rin wá kẹyọ̀ ọ̀tọ̀ nígbà táwọn náà rí wá kọjá láwọn ẹ̀rọ ẹ̀jọ́ àwọn náà máa ń ṣe ètìkáàbù lẹ́yìn àti sọ̀lá wà lẹ́yìn ọ̀sọ̀lá ní ti káàbì lọ́la àwọn mímọ́ wọ́n ní kò ní kí bó àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní kò ní bó ṣe kéré mọ́ ní bó ṣe pọ̀ mọ́ ẹni tí ti káàbì wákàtí mẹ́ta ní mọ́ṣáláṣí tó lè jáde rárá tó máa ṣe tàwọn kò á kó ṣe àgbà ẹni bá wù sí ẹni tí jọ kan ẹni tí jọ mẹ́wàá ẹni bá wù sí tó wà ẹni tí jọ mẹ́sàn kò ní àwọn wá sí ẹgbẹ́ sí láti pé ní jọ mẹ́sàn yìí tí a bẹ̀rẹ̀ ní àti àṣùbà ọ̀la yìí tí a bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ so àlọ́ wọn jẹ́ pé yóò jáde ní àṣùbà àjọ ọdún yóò gbàgbé méjì òun náà ni àfihàn rẹ̀. ó ní máa ṣe lóòjọ́ ní máa ti jọ méjì jọ mẹ́ta ìdílé àfihàn tó yóò gba ládàá tí èèyàn bá ṣe ní ilẹ̀. tó eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ àlọ́ yẹn tó dé àwọn ẹni káàkiri káàkiri àbí fún alọ́lá jíjọ́ wọn ní àìbẹ̀lá wa ní sinasá lọ́wọ́ báwọn yẹn wọn wá kàwé ẹgbẹ́ ìlú àgbáyé náà sí lọ́wọ́ ẹgbẹ́ òkú kẹ́kà ní yóò kó lọ sí ilé yóò kó lọ sí ìdí ká tó eléyìí ti fẹ́ bíyà àwọn tó lọ lè ṣe bí súnà súnà náà ní ìfúnná lọ lè ṣe bíyà bẹ́ẹ̀ tó eléyìí ti fẹ́ yìí ọmọ ti lọ́wọ́ sàmà àgbà ó sì máa ṣe ó máa ṣe dábìlà ìlú àti ó máa gbọ́ ọ̀rọ̀ àwọn sùmánù wọn kàálà bàbá ẹni tó wà bẹ́ẹ̀ tó mẹ́ta tó ṣe ẹ̀sìn ìgbà ẹ̀mí ẹ̀mí ẹ̀ àbíkó ká àti ẹ̀sìn ìwà ọ̀rọ̀ sílámù ẹ̀mí ẹ̀ dára lókè Nabi Sallallahu Alaihi Wasallam. So ini juga ikhtikaf. Sunai bapa adalah ada pada selain ini musuh ini pare. Sunai bapa adalah guna lagi mani pare. Ini sunnah. Ya benar sunnah di dia ini bapa ini. Guna juga di dia Nabi Sallallahu Alaihi Wasallam. Ada sampai tadi rumah maunya kembali bapa èmi ni fún ọmọ àbí àlẹ́ wọn fi ọ̀la ọ̀la ẹ̀ka àkókò ìgbà bá káàbà rẹ̀. Ìyẹ́lẹ̀ yìí ti báyìí, wọ́n tún máa ń fi ẹ̀rí nìkan kò síbẹ̀ ọ̀la ọ̀la ẹ̀ka àkókò ìgbà bá káàbà rẹ̀. Nínú ohun tí ń bẹ nínú mẹ́wàá gbẹ̀yìn, òun náà ní láti pàtó òun kan tó jẹ́ pé òun náà tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ ìjẹ́wọ́gbà ó lórí ẹgbẹ̀rún sọ bí ẹ ti yẹ tàbí fọ́ yẹ ní ẹ̀ fi tó ṣe láti kọ́ lé bẹ́ẹ̀ tí ẹ̀ bá ti bá dé bàbá àti ẹni tó bá ti dé bàbá yàrá ìwé ìbá àwọn ti láyé owó rẹ o àwọn ẹni tí àwọn sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ tó wá kọ̀ tí tó wá hàn ní tí ò bá tó ilé àtúkọ́ ní ilé bàbá yàrá ìgbà láti mú ìgbésí ayé rẹ̀. ilé àtúkọ́ ní káwọn sọ wà yìí àwọn ènìyàn bá wá sí àwò òní ìlú òwò alẹ́ òní báyìí lágbàdá alẹ́ ká wà ká wá sí alẹ́ ọ̀tún arò twenty five arò twenty seven arò twenty nine àwọn bàyá àti sọlá àti sọlá àti káwọn àti táwa wá ní bàbá sòye alára bí kọ àná ká ti tọrọ àwọn ibi táwa fẹ́. ilé àtúntò ní yí àwọn ìṣe alárẹ̀ wọ̀ wọ́n sọ ní ayẹyẹ nígbà yẹn máa di àwọn ìṣe ọ̀gá tí wọ́n ti lárúkọ ní ìṣe láti fi wá gàbá yìí wọ́n ti máa tẹ̀lé o sòye ní ìyànná alárẹ̀ yìí. ilé àtúntò ní òkú àlùsùn celebration ilé àtúntò ní òkú àlùsùn invitation ìyàwó ìbáyà àwọn ẹgbẹ́ ìyàwó ìwádìí pé lọ ẹ̀yẹ tó bá jí ẹ̀yẹ òní sí lọ́wọ́ ìdí náà lérò ẹ̀yẹ káwọn jẹ́ àwọn ọ̀gá síbá wẹ̀ dáhùn ẹ̀yẹ tó bá ti wá lé lápá kì í sí yìí tó o lè ní sílá yìí aláàlú ló bá wọlé bẹ́ẹ̀ tó lè bẹ́ẹ̀ náà náà kùn yìí aláàlú tó dá ìdí àtọ̀ wọlé àwọn tó sọ̀rọ̀ náà dàárọ̀ àdúrí sí àárọ̀ tó ṣe ìdí àtọ̀ wọlé ìtumọ̀ ẹ̀dí ìgbà tó lẹ́yìn tí láì nínú àdáda dáhùn ẹ̀ dálẹ̀ fún ìlà tó kò sí díjà ẹyẹ bẹ́ẹ̀ ìgbà tó sí díjà fúnra lọ bẹ́ẹ̀ kò sí díjà bẹ́ẹ̀ adájọ́ sí bẹ́ẹ̀ ọgbẹ́ ìjọba lẹ́gbẹ̀ẹ́ kò wá ní láti ní àwọn ìgbẹ̀rù ìbàdà bọ́ọ̀lù ọ̀dọ́ àwọn ti ló ráìtì àbí ìjẹ̀bẹ̀rù rọ́ọ̀bì tó ilé ìjẹ̀bẹ̀rù bá yàn ní mẹ́wàá bẹ̀rẹ̀ ní jùmọ̀ tó bẹ́ẹ̀ yìí láti àyí bàbá náà lálárẹ̀ ni o ẹni bá ti bá wọn yàn lẹ́ẹ̀ sọ́ra ọ̀rẹ́ má láti àyí wọn yàn bí àti máa fa owó lé òní kí alùpùpù lẹ́yìn náà bí àwọn àti ìlú akọ́lá rẹ̀ fún yàn tó eléyìí lálárẹ̀ ni kò sí àti kan lọ́la lọ́la àti sọ̀rọ̀ àwọn àti sọ̀rọ̀ àti màkì àbẹ̀rẹ̀ ọ̀ ni pẹ̀lú kí ni ká jìnà sí ẹni tó bá ti máa ti bọ̀ ayé sáyé àwọn òsè náà bí àyè ìgbà tí mo náà àwọn òsè tó láàárọ̀ tó náà bí àyè àràmàdá náà bí àyè ẹni tí bá gbọ́ dé bá dé tó bá dìde wọn bá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọn ti rà mí tó bá lọ kú mi tó wọ́n fi àná ní mẹ́rin ní rákà méjì wọ́n ti lọ rárá tó àwọn náà ni wọ́n wọ́n ìdílé ní wọ́n ti mú òde bá bàtí eléyìí ti àdáda rẹ̀ lò ìwọ̀n bá wọn dá sí ikú fúnra wọn. àwọn olóyè ní ọmọ wa ń pa àti láta àtìlẹ́ àti sọ̀rọ̀ àwọn ìṣẹ́lá ní àwọn bá ìdúnà lọ àwọn ní ṣe ní bẹ́ẹ̀ máa gbá àwọn bára wọn ṣe nù ló ti wá dùn eléyìí ń kọ́lẹ̀ rí o báwọn bára wọn ṣe ń kọ́lẹ̀ rí mẹ́sì ìgbà tó ká ẹ̀rí ẹ̀rí fún anúwẹ̀sì náà tó bá ti ṣe àyẹ̀mí wàá tó lẹ́yìn rẹ o àti tó lẹ́yìn bàbá alákan o tó tábàtà ìgbà tó lẹ́yìn tó lẹ́yìn rẹ ẹ̀dá tó bá ti ṣe àyẹ̀mí ò ṣe látọ̀kọ́ ní o wọ́n kò ṣe o wọ́n kò ṣe o kò sí láyé o wọn ò sì kí wọn ní máa nípa tó bẹ́ẹ̀ yọ̀ ọ̀dá tó máa jẹ́ pẹ̀sẹ̀ rẹ ilé ìgbà dáadáa ẹ̀dí kákàkiri ìṣẹ̀ra wa sí tò nínú súnà tó wà bẹ́ẹ̀ pépé ìyíwọ̀n àyọ̀gbà wa ẹ̀ka ṣẹlẹ̀ ìkàlẹ̀ ti di pé àkókò sí ibi tó yẹ pé tọ́ta lé bẹ̀rẹ̀ bila kọ́lìdì àbí kí àkókò ti káwọn sẹ́lẹ̀ ní ẹ̀rù ló sẹ̀lọ́ sọ lọ́la pálí àbájú ẹ̀fẹ̀ lábàdá ẹ̀ka tó wá sọ àwọn ilé ìṣe àwọn àpáṣù bí ní àwọn ẹ̀tọ́ bí táwa ti síwájú a máa ń sọ àtúnṣe tuntun àgbẹ̀ nínú mẹ́wàá ìgbẹ̀ yìí títóbi dé ní bá ti lọ ìdí títóbi dé ní bá ti kí àbá ti ṣe dàgbàsókè gbogbo àwọn ẹ̀tọ́ àgbẹ̀ a máa ṣàlàyé fún wa ní sókísókí إلى الله سبحانه وتعالى أبي الله سبحانه وتعالى في سنتنا بسنتهم هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. عليكم السلام. Àwọn pé wọ́n bí ló máa mú ẹ̀rọ̀lá ṣé ó lẹ́rìí bí ara wọn ìpa ọ̀rẹ́rọ̀ láàrin síláwárí kàbí rẹ̀. Ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé lásìkò bí wọ́n gbìn báyìí àsìkáwò tẹ̀ sọ́lẹ̀ kan àwọn máa ń ka lẹ́yìn ìrún every slat àmàṣà ṣé yẹn náà ṣé yẹn eu fún àwọn ní àgbàrò pé àwọn ọmọ ẹni bá bí bá ń bí pọ̀ fún mi àgbàlá ẹ̀dí bá ti gbé sí eléyìí omi àgbàlá mi mọ̀ tí ó sàlá sí ìkànnì àwọn ọjọ́ ìsàlá lórí òye bàbá yìí sí ètò bá ń gbọmí lómi àgbàlá ní sí pé bá gbé kalẹ̀ ṣe wá sàlá sí ọkọ̀ ó sì fẹ́ oṣù tó ní oṣù pẹ̀rẹ́ ìfún àgbàlá mi àmọ́ ìjẹba ń ka ẹni tí omi lásán ẹni Eh, àti gbogbo táwọn àwọn àdéhùn sí. ẹni wá lọ́wọ́ àti omi ìgbà aláàbò ẹni bá rẹ̀ kò sí àwọn láàrin kò sí aláàbò àtòmí bí ẹni bá rẹ̀ sí. tó ilé yìí kò sí ẹ̀dá lọ́wọ́ àti sọ̀láwà àti sọ́lá ìdá ìgbà bẹ́ẹ̀ ti máa dín inú kù òun náà àwọn òbí láì ṣẹ̀ṣẹ̀ ìgbà ọ̀rọ̀ yìí tára ní kọ́ sára ní ta sọ yìí. ìdábẹ̀ náà àti mímí wà dé pé ànábì kọ́ wa pé ká ṣe é di kò sí ẹ̀dá yẹn bá wà tó o bá ń bínú lọ́wọ́ sínú bínú bá lágbára tó bá wà lórí ìgbò òdòkó àwùjáde náà ṣe gbọ́dọ̀ ní wájú kó wọ́n wà lórí ìjòkó ni ṣe láti ṣe kíni tó ti fẹ́ ta tó ti fẹ́ làgàgbọ́ mẹ́lẹ̀ pẹ̀lú ìbínú yìí ṣe àwùjáde náà ṣe gbọ́dọ̀ ní òṣìṣẹ́ ẹ̀rí bá mi sì kó tí èyí náà tó bá wà tó eléyìí òun náà ni àwọn nǹkan tí wọ́n kọ́ wa láti kíni láti wá sọ̀rọ̀ àmọ́ ká ní mo kà lọ láti kíni kan tó eléyìí ti di ẹlọ́ọ̀dì lẹ́yìn ẹ̀kọ́ èdè àwọn bíà àti ilé ẹ̀ka súrà àti àwọn súrà tó jẹ́ tó bíà láwọn ayé àtọ́jọ́ tí àyè sáré tó láwọn àti sáfún wa yẹn lè ṣe yẹn lè ṣe ẹgbẹ́ pé sómi ó sì mú ẹ̀dẹ̀ bá mi sì so ó yàtọ̀ sí náà sí pé ó náà ló máa ń mú ẹ lọ́la ó ti bá mi sì òjò á ní ó ṣe ó ṣe kí ó tó mú ìbínú so gbogbo àwọn táwa ń lò náà táwa sọ pé kí ní sáfà ní fìyà agbọ̀dọ̀ yẹ̀ rí fún wa látọ̀dọ̀ àdébísọ̀ láwọ́ àlẹ́ yìí ọ̀sán lá ẹlẹ́ẹ̀kejì àlọ́mọ̀ ìjọba fún ọ̀gá tá a sọ yìí dáná ní kọ́ àìsà yìí ẹ̀ gbé tabalọ́wọ́ àdìbì àìsà tó lọ́wọ́ àdìbì pé tí máa ń lé pa tí máa ń lé pa bá àti tí máa ń fura mọ̀ pé àbẹ̀wò yìí òun láti kọ́ ní yóò jẹ kí ni àdúrà tí màá ṣe ẹ̀dùbà ẹ̀ gbé àdúrà tí màá ṣe lóru ìgbẹ́ wa báyìí àti ní àlọ́mọ̀ ìjọba fún ní àwọn mẹ́wàá bẹ̀ yìí látara àdìbì rárá nígbà tí mi sọ ni pé ìyàdìbì láwọn òun bẹ̀ nígbà tí a bá ti kí sáì òun bẹ̀rẹ̀ àgbàdo wa ti fi ṣáàjì náà lẹ́bẹ̀ẹ́ ti pé ìdáka àkọ́kọ́ ìdáka ìkejì àti ìdáka ìkẹta so àwọn àsìkò yìí àwọn àsìkò òbí náà ni pépé nígbàdúrà wà bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ wọ ìdá mẹ́ta ibi tí ẹ fẹ́ ti bẹ́ẹ̀ owó lọ́lá jù ẹ bá ti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ láti fi sọ pa òbí bá wọn ọ̀la ọ̀la alẹ́ ààrẹ. Thank you.

So, wọ́n dàgbé tó jọba ìbílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí, mo rí pápá ṣẹ́fà ìmọ̀nà ṣòbí àlùmáàlì ọ̀gbà, máa pé yàtọ̀ wà láàrin tọ́lẹ̀ ìlérò àti àlùhàd bí a ń tó bí a ń yíyà lọ. Bí a wà lórí bí a ń tó bí a ń yíyà bẹ́ẹ̀ báyìí, ìlànà ìwà sára rẹ̀ rí dá. Ọjọ́ ẹlẹ́bẹ̀ èèyàn wà, ìlànà ìdílé kò sí èèyàn wà nínú oúnjẹ, nínú ètò yẹn, ìlú àbí. So, àdéhùn ìyàrá ìbára láì tí a bá tó méjì láti gba ẹ̀ wọlé nira wípé à inú kíló bàbá tó wà ní títí láti kó sára rà tó yóò ṣe é òkú bá mi àyàfi bá wà lórí ilé yẹn lórí bí àti yàgbẹ́ tó bá mi ṣe orí orí orí ṣe àwọn àgbáyé nígbà tí náà ẹlẹ́kẹ̀jì. ẹni bínú lọ́wọ́ àwọn tó sàwọn òbí láì tí ò wá ṣe òtí bá ṣe ẹni táwọn àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yàrá inú wọn sàwọn òbí láì tó ṣe kọ́ torí pé ó ti wà bá àwọn sí ọ̀rọ̀ ọ̀rọ̀ pé jẹ́pẹ̀sẹ̀ náà ló wọ̀ra àwọn ti báyìí kọ́ra yẹn náà báyìí fi tún bí náà ti báyìí bẹ́ẹ̀ wá rọ̀ wá yẹ lápẹ́ kọ́ra yọ ibi tí kọ́ra yọ ibi tí kọ́ra yọ bí ìkàwé ẹ̀yà àwọn ní ṣe kọ́ra yìí ní ẹ̀nà tó ti ní yóò ní yóò sáǹfààní fún ẹ̀yìn náà èdè àti sẹ́yìn wá wí ní ọ̀sẹ̀ yìí ní ọ̀dọ̀ wí tó gbé ẹ̀bá méjì ní oṣù wá bẹ́ẹ̀ Those who do not do this, they are people that are láti owó ìtúnbà rẹ̀ ọ̀pá ìlú ìwọ̀n rẹ̀ ọ̀rẹ́ tó ń ṣe ní ìlú ẹ̀kọ́ ìgbé fún ìlú àkókèlè tó bá rí ẹ̀kọ́ bẹ́ẹ̀ fún ẹ̀kọ́ ní ẹ̀rọ aṣàlùkò ìlú ọ̀rẹ́ nípa látúnṣà pọ̀ ní ìṣòro àìmọ́ bí sára láti ẹ̀ka ìlú ẹ̀ka. Kí o ka Quran pẹ̀lú Aṣọ́ra tó kù àwọn ìsìn ládáwà bẹ́ẹ̀ dáadáa wọ́n lè rí ìdàpọ̀nà àdéhùn àti àbúrò ìfọdà ní ìfọdà ní ìyàwó rẹ̀ nítorí kí ní gbogbo aláwùjẹ ní máa ń ká ní ọkọ̀ ayé ọkọ̀ àlì wà lọ́jọ́ ẹ̀sùn ànẹ́bì wà lọ onímọ̀ bá ń kírun ọkọ̀ wa náà àti ìyá ẹ̀ṣẹ̀ tó ń náà bá ń kírun náà ẹ̀dá lóhùn pé òun yóò mọ̀ ká kúrò aláwùjẹ ìlú àti so bẹ́ẹ̀ bá hápò rán bẹ́ẹ̀ ni àwọn àbáyọ̀ mímọ́ àwọn oníkó yóò wá pé ìyàtọ̀ wà láàrin náfìlà àti ọ̀ràn yẹn tí a máa tún ọ̀ràn yẹn nígbà ìgbà ìgbèrò sí ọgbà ọgbẹ́ náà wò nínú àgbà rẹ̀ àwọn bá jẹ́ pé náfìlà ní á kí àwọn ìjọba dẹ́ ẹ̀ ṣe náfìlà tẹ̀ lè ṣe ní ọ̀ràn yẹn ìlú àgbà dẹ́ wa kí kí nǹkan má ṣe yẹn tẹ́ fà ṣe náfìlà lóko níbi ìyẹn lè rántí àwọn ọ̀ràn yẹn lè sílẹ̀ gẹ́gẹ́ náà ní kò á bẹ́ẹ̀ ló bá ń tẹ́gbẹ́ kan ní ẹ̀ ọ̀rọ̀ tí a máa ń ṣe ní ìdẹ́gbẹ́ pé yóò fi sọyìn láti máa ṣe ìwé ní oṣù lé yìí o gbàdá yóò wà fún yàtọ̀ sọ̀rọ̀ bá ní a ẹni tí ó bá ẹni bá wọn. tó a yàmùlẹ̀ dá wa sọ yìí sí yàmùlẹ̀ yìí bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí ṣáì kan ẹni bá wọn. yàmùlẹ̀ ó lé yóò bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí ṣáì kan. bàtà mi sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tí sinmi nà sáyé wà á kíra mi pé àwọn bàtà mi má lẹ́ni kí n bá wọn kíra kan. ó bí bàbá bàbá yìí bá wọn níjọ́ kan yàmùlẹ̀ yóò fún àwọn àṣùgbà bẹ́ẹ̀ ti ẹ̀sà nígbà yìí gbọ́n àwọn dára ní kí ìdílé onígbàtà ní ti fi báwọn ó fi lọ́wọ́ dájú lọ́mẹ́ta ìbẹ̀rẹ̀ ti àárín òru ó sì fi báwọn gbà tó dé àwọn tó ń sọ́ra yìí lẹ́yìn sáyà wọn ti tàbí ìtàn kó pẹ́ àwọn ọgbọ́n ní pé àkóbá ti máa ń fi tó bá kó fi dòwò àtàbíyẹn tó bá ti kí ìmọ̀ pẹ̀lú ìmáàmù tó bá ti kí ìmọ̀ pẹ̀lú ìmáàmù táwọn àjọ kúta ẹ̀jọ̀ àti ànábì wọn wá wá wá pẹ̀lú ìbọn pé wọn ti sára wọn àjọ kí ìjọba tó ká ànábì wọn kọ̀ dáadáa pé ó ti lè gbogbo rẹ̀ fún alábí wọn kọ̀. tó ilé ìyàpá náà ló dé fún yà pẹ́pẹ́ ìbáṣọ́ náà ṣí ṣe pé bá fọwọ́ òfin náà kì í níbẹ̀ yẹn tí ẹ ní òfin bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ sábà bá ní ọ̀rọ̀ ọ̀gá wípé ẹ bá ní àǹfààní lẹ́sìn wípé nínú kéèyàn kírun jàmá pẹ̀lú ìmáàmù lẹ́yìn sáì àbí kéèyàn ó dáa nípa ìlóòrùn kéèyàn wá àdúrà tó fún èrò lé kéèyàn sí bẹ́ẹ̀ kí bàbá ní ìgbẹ́ kéèyàn sí bẹ́ẹ̀ pé ó ṣe tó kí pẹ̀lú ìmáàmù ẹ̀ tó kí pẹ̀lú ìmáàmù tó lájú ó ti kí ó kí jàmá pẹ̀lú ìmáàmù ẹ̀ wá ní ìmọ̀ ẹ̀ta àbàlẹ́ ìdíwà àti so fún àwọn báyìí sí àtàbàdé ẹ̀kún tí ẹ̀ sí bá ti rí tó wá ti fún àwọn community ìpè ó ṣe mú sọ̀fà káàkiri yálà bẹ́ẹ̀ káàmù rẹ̀ ìdíwà àti ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ kò sí mẹ́ kò sí inú àkọọ́lẹ̀ àwọn àti sọ̀rọ̀ àwọn ìṣọ́lá pé kí náà wọ́n tẹ̀lé dájọ́ kan wọ́n ló lè pẹ̀lú kò kan àbí òṣòro láyé àlẹ́ nìyí àbí òṣọ́tẹ àbí òṣùmọ́ ní ṣòro. tó gbogbo àwọn eléyìí sí láyé ara àwọn tata sọ pé olóògùn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tata aláfààní torí pé àwọn tẹ́ẹ̀mà ní tẹ́ẹ̀mà lọ lè pàdé tó mọ sí fún àwọn àwọn ọmọ aláfààní. wọ́n láyé kan sọ rí ó sọ lé ilé ní ò ó fẹ́ ti ta àwọn ìyàdé kò sàánà àwọn èèyàn àwọn aṣẹ́lú kan tó jẹ́ pé òkò lómi máa mú bẹ́ẹ̀ ẹ máa wò ó bẹ́ẹ̀ fi takò jọba ní o kò lómi máa bẹ́ẹ̀ pé jọ àwọn lọlé wọ ibẹ̀ nìkan ni nítorí pé àwọn máa àwọn wọn àwọn àlọlé ní báwọn ọ̀sẹ̀ yọjú wa dá níjọba àwọn èèyàn ti ẹ̀dẹ́ sómi fún wa ẹ̀wù kan tó sọ ó fẹ́ pọ̀ ní ẹ̀wù ìjọba ó sì fi ẹbọ rẹ̀ ẹ̀dùbà so eléyìí ti láì à ọ̀nà ẹbọ ni tí ò bá ti sáàbù so à ẹni bọ́ọ̀lì kó lè tó mọ́ gbàgbà jẹ́ ìlú àwọn ìlú àwọn ọ̀làwọn ẹ̀rọ ẹ̀rí ẹ̀rọ kékeré lọ́rẹ̀ ìlú àwọn ọ̀làwọn òsínà àdìsíláwà ọ̀sílá abájúgbàgbọ́ tá a ti tẹ̀lé bá àdìsíláwà ọ̀sílá ti ká ṣe àwọn ilé ìwòsàn tó gbogbo àárẹ̀ ti gbà ṣe wá tó kásùmá àwọn sùpáhùn ọ̀tàlá kásùmá àwọn àbá súnà ní bá ní mẹ́fà ọgbà àwọn nǹkan wọ̀nyí sídálẹ̀ ìlànà wọn àyè sídálẹ̀ wọn ta ẹwà òbí ó ta ìṣó ọbẹ̀ òbí dára lọ èpè láàrin transition kan tẹ́lẹ̀ ní gbé síbẹ̀ tó káwọn ọmọ ká láti lọ síbi ní láàmú sàǹfààní pẹ̀lú àwọn tó wà bẹ́ẹ̀ láàbù lọ tó mọ̀ jẹ́gẹ́ bí complex tó mọ̀ jẹ́gẹ́ bí owó ti sọ láàbù fi dáàbò bora wa ti ṣe káàdì ní ayé lọ́dọ̀ wa táwa ní àyàfà fún àtọ́wọ́ mẹ́rin tó fi lọ́dọ̀ ẹ̀ ló kú má tó wá pé tó wá fẹ́ ìbéèrè ọ̀sẹ̀ lọ́dọ̀ àmọ́ wò wá lápá àmọ́ tó gbọ́dọ̀ rẹ̀ bí ti kan bá ṣe tó lọ ní so nígboro pé àwọn kan tó dára sí tó lọ lè tó lápá kan àwọn náà sọ fún ìjẹba ṣe ìdí ẹ̀ tó bá ná ní òní ti rẹ̀ náà tó jẹ ṣòkò láyà tó yẹ tòkó fún àwọn ìròyìn náà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك